سعادة هذا الأمل في هذا اليوم هو فضيلة الأستاذ هذا عبد المجيد الفنبا السلام عليكم ورحمة الله وبركاته أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم صل على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبه آل الله أدبني ودولهم الحمد لله أترى كترى محمد صلى الله عليه وسلم يا صلى الله عليه وسلم أكرا كو ودو عيد الأضحى kí ọlọ́mọṣà jẹ́ àṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé ọlọ́run jẹ́ àṣe ọ̀pọ̀lọpọ̀ nínú Islam ká ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú iman ká ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú ihsan ọ̀làlá ilaha illallah ọ̀là Muhammad rasulullah sallallahu alayhi wa sallam. nígbà tí ọjọ́ sí pé pàdébùwà Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe kọ́ wa àti rìsálà rẹ̀ tó gbé wá bá wa iṣẹ́ rẹ̀ tó gbé wá bá wa ọ̀gá ìdí gbogbo pàtì láìfò wa pátápátá tínú mùsùlùmí bá ń dùn bó ló ṣe yẹ kó dunnú nínú rẹ̀ bá ṣe pẹ́ tínú rẹ̀ bá bàjẹ́ bó ló ṣe yẹ kó ṣe kíni kọ̀bánújẹ́ nígbà tó bá rí ṣòro bó ló ṣe yẹ kó ṣe nígbà tí máa ń bẹ ní òdẹ̀ra bó ló ṣe yẹ kó ṣe gbogbo nǹkan pátápátá ní ìsìláàmù ṣe kíni lọ́gá ìdí wa nínú gbogbo situation tá a bá bára wa tó fi wá mọ́ ọdún tá à ń ṣe yìí náà ó ní tí ìsìláàmù fẹ́ ká máa ṣe etí ó bí ìjókòó yìí ni pé tó bá yẹ sí pé àwọn ẹlòmíín ni láwọn tí ẹ̀sìn tiwọn ọ̀gá èdè wọn tá bá ń sọdún àbí ṣayẹyẹ ó nírú ọ̀nà tí àwọn gbà fi ìdùnnú yẹn hàn àwọn lérò pé káwọn ṣe patí káwọn polórin kọ́nà ilé mi bá darí hajj yóò tún ṣe sábàkà night wọ́n pe àwọn olórin wọ́n pe gbogbo ẹ̀. àwọn tó wá jẹ́ sí pé agbóyè bá mi yàtọ̀ sí tiwọn tá a lẹ́nu gbọ́dọ̀ ọlọ́run pé ó ní agbóyè bá mi alhamdulilayi rabbil alamin ó ní ọ̀nà tí islam fáwọn náà láti fi lè máa máàkì nínú tí bá ń dùn mọ́ wa ìgbà ìdùnnú ní kíní yìí ó dẹ̀ wà máàkì ẹ̀já máàkì ẹ̀ kí la lè fi máàkì ẹ̀ òun ni ká tún rárá wa létí ká tún jòkó ká tún kẹ́kọ̀ọ́ nígbà tá a lè sọ pé ayyamu tashriq ayyamu akli wa shurb wa dhikri lillahi ta'ala àwọn ọjọ́ mẹ́ta tó tẹ̀lé ọdún táwọn pè ní ayyamu tashriq àwọn kan ní tọ́ka tẹ́ fi pè ní ayé àwọn tẹ̀sírí kì í pé ijó mẹ́tẹ̀ẹ̀ta àwọn ní lágbára máa ń kó ẹran sórí àpáta ẹran tó bá kọ ẹran ọdún wọ́n wá ṣàrọ́kọ rẹ̀ tí ó mú fi ṣe kíni tí ó fi tàn sí dáadáa nígbà pé yẹn ń ṣẹrun níyọ̀ tá a máa ń ṣe ní ìlú ẹni àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn anábì ní ayé àwọn akìlì ẹ̀jẹ̀un dáadáa níbẹ̀ èyí fáwọn ọjọ́ òun gbà rẹ̀ kódà ààwẹ̀ ní àbí ayé àwọn mọ̀kẹ́wò kéèyàn gbààwẹ̀ ní èní ọ̀la ọ̀túnla àwọn àfáà níta ń bẹ̀ wọ́n ṣe anabi náà sọ pé wọn ò bẹ̀ wọ́n ní iṣẹ́ àyàmọ̀ akílẹ̀ jẹun dáadáa wàṣúbẹ̀ mumi dáadáa wà dhikri lillahi ta'ala ẹlẹ́kẹ̀ẹ́ta ti ń jẹ́ bí kí nìyẹn náà dájókòó la fẹ́ ṣe ní àyè ní jẹ́ kí ọ̀rọ̀ mi gùn àsìkò tọ́rọ̀ lábẹ́rẹ̀ ni apàdà bẹ̀rẹ̀ yìí invitation ó tẹ kálukú lọ́wọ́ ìyànnú àkàrà kódà àwọn mọ̀hálù wa àná à ń sáré àmọ́ àti ní kọ́dọ̀ náà lálẹ́ rí bí sásí bẹ́ẹ̀ lọ́jà ẹlòmíì ò tó bẹ́ẹ̀ kó bá wọn dánú ẹ̀ wò àmọ́ àsámọ̀ ẹ pé àwa la àṣẹṣẹ mọ́ sí bẹ́ẹ̀ so àwa la ní wọn wúwa mi nà wà náà lómi nù so ilé náà ni ẹlòmíì ń tàn sọ pẹ̀lú sábà òjẹ́ni lẹ́ẹ̀kan pé ẹlòmíì difficulty nature tọ́lọ̀ fún àti behaviour rẹ̀ so òun kà á sí kó òun ra yìí fúnra ẹni lẹ́bàá pé sóde pé kàsáré pé àlà ọ̀já là yóò gbé wọ́n yẹ̀ yẹ̀ mi so yọwọ a máa mọ reject invitation nítorí kó lérò pé òun fi ní àwọn ẹlẹ́dẹ̀ ní kété bá ti ń gbé àti ń plan ẹ̀ ti pé àgbà kan alẹ́ àlẹ́ yìí àbí alẹ́ ìdí ẹ̀ta mẹ́fún àná a ti ṣe irú ẹ̀ kan ní àṣẹ ọdún ààwẹ̀ sọ́dọ̀ àlẹ́ tí wọ́n ṣe mọ̀hádọ́ yìí náà a plan lọ títí ògìgì lásáré mú mọ́ ara wọn so àwọn tá a lè sọ fún wọn understand kálukú náà sáré wá ẹni tí ó ní ti ń ṣe ẹni tí ò ní ti ń ṣe kálukú attend àdèṣàǹfààní nínú ìjókòó náà àwa mọ̀ pé bóyá ò ṣe ní parẹ́ káàsọ̀tàn àyàwó tẹ̀sílẹ̀ kò tún ní ọ̀la yàtọ̀ ju ìjọ ti ayé lòdì tèmi lọ́la fún ọ̀gá ẹja sáré sọ̀tún ká sáré sósì sọ àṣà yìí pé ọlọ́run padà ní kó ṣe é ṣe náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pè wá pé àwọn ó lè wá àmọ́ bóyá láti ọ̀la lọ ọ̀la ọ̀túnla làwọn ó lè àtẹ́ni pé eléyìí àwọn ti ní ìtìbà tọ́ọ̀tù tí ó ti wà lẹ́nu àríkò ṣàbùrú àṣàfẹ́ máàkì ọdún náà ní ká fi kí ọlọ́run mẹ́sà jù ṣe wá ní àǹfààní àlàlà ìlàhà ìlàlà. ẹ àwọn ọmọ tó ń ta wá mú fún ìjókòó yìí sábàbí tó kù yà àwọn ọmọ yẹn ni pé gbogbo anẹ́rù inú sòsáyẹ́tì kàyí náà la wa àsìmọ́ ti ń ṣẹlẹ̀ nígboro. a rí i pé sáfù àdìníyà ń ṣẹlẹ̀ al-inftahul fiqhi wal-inftahul aqdi kí yẹn expose sákìdá tí ò ní tẹ́lẹ̀ kí yẹn expose sí nǹkan tí ọmọ nínú ẹ̀sìn tẹ́lẹ̀ kí ẹ máa lọ ọkọ máa dàbí ìgbà kí n bò làwọn kan tún sí rí èyí tán sọ ìṣọ́nà náà lọ sọ bẹ́ẹ̀ sànẹ́bí náà lọ sọ bẹ́ẹ̀ àti bàṣìláàmù ìbọ̀ ti pẹ́ àdọ́tí ọjọ́ wọn báyìí so tí ẹ bá ń lìbù nínú irú alámùlẹ̀ ìfìdá àbẹ́ bó ni ìfìdá òun yóò ṣe ní mísìlíǹdì bó ṣe bó ni ó ṣe wà gáídẹ́ẹ̀dì nínú ìfìdá òun yẹn so irú kọ́ṣẹ̀ wo la lè ní láti mímọ̀ látẹnu àwọn onímọ̀ tí ó ga ìdí wa pé tẹ́ ẹ bá gbọ́ tẹ́nìkan bá ń sọ nǹkan tuntun nǹkan ojú olú ẹ̀kẹ́ rí wò tí ẹ̀kẹ́ sọ pé irọ́ ní ń pa ni àbí kẹ́ ẹ sọ pé mọ́ràbà òótọ́ ló gbọ́dọ̀ jẹ́ àbí kẹ́ ẹ yẹ̀ wò náà tẹ́ ẹ bá fẹ́ yẹ̀ wò intanazatu fi shay'in ẹni faruddu ila Allahi wa rasul ẹ jẹ́ adá padà sọ́dọ̀ ọlọ́run ìyẹn tí ń dá Qur'an ká sì dá padà sí sunna nabi sallallahu alayhi wa sallam àgbọ́yé wa lórí Al-Qur'an yìí náà ni ìwà àjọra wọn dà mí àyíká fàásì ìrù yọmọ ìyàtọ̀ tí Ibn Abbas bá tu báyìí Ibn Mas'ud lè tu báyìí so school of thought àwọn sàábì náà ti yàtọ̀ láti àsìkò wọn school of thought àwọn tábìlì náà tún ṣe kíni ó tún yàtọ̀ táwọn jẹ́ student fáwọn àwọn sahaba nabi ló jẹ́ pé tẹ́ bá wo tíra àwọn tafasiru tí wọ́n kọ́kọ́ kọ irú tafsiru Abdulrazak Sanani onímọ̀sánnáf tafsiru Ibn Abi Shayba tafsiru Ibn Abi Hatim tafsiru tọ́báyì ẹ̀ máa yí àkùwádùn àwọn sálàfù tó pọ̀ lẹ́yìn àyà kakódà àyà míì ẹ̀rí kọ́ọ̀lù yọmọ lọ bíi six tí wọ́n máa sọ pé lágbájá tu báyìí lágbájá tu báyìí àwọn akẹ́kọ̀ọ́ àbáyìí kìrá àyẹ̀ mú tuma báyìí wá yóò máa wá àfẹ́tì ìdájọ́ fíkìrì tí ó dúró àyà yẹn yóò máa àfẹ́tì oríṣiríṣi nǹkan lọ́tọ̀ọ̀tọ̀ kí ló dé tí differences àsìkò tí wọ́n dá wàhálà lẹ̀ kí ló dé tí wọ́n ṣe kí ni ti ń dá wàhálà lẹ̀ ọdẹ aṣáájú ẹni tú Kùránì bá mi yàtọ̀ sí báwọn ṣe tù ń jẹ́ for example tábà níbi kọ́ọ̀lù mẹ́rin lórí ayé aṣáájú lè mú kọ́ọ̀lù mi wá kásọ pé mọ́sálá ní nà sọ̀fà wà ní mọ́lúwátà ṣé ádámù ní í jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ irú àwọn ojú olú ẹ̀ ká fi wúlú àwọn tàfà sí ìlú bẹ́ẹ̀ tó yẹ ká fi láti tú àkùránì nínú ọ̀nà yẹn so irú bẹ́ẹ̀ la fẹ́ kọ́lé ní abẹ́ gbọ́lé náà wọn kọ́lé láti ṣe Ustaz Abdul Hakim An-Nahwi àwọn náà lábẹ́ kánà ahlan li dhalik wọ́n tó bẹ́ẹ̀ wọ́n dẹ̀ so àná láṣẹṣẹ sọ fún wọn kí ó wà láì bá ti fẹ́ lọ wọ́n sì ní pẹ̀lú ògbó ọlọ́run pẹ̀lú ògbó ọlọ́run ààyè tí ó dùn máa wà alẹ́lẹ́ tí mà bẹ́ẹ̀ pa ààyè tí ó dùn máa wà láì ní fa àsìkò gùn irú àwọn nǹkan bẹ́ẹ̀ la fẹ́ ṣe lọ́la àmọ̀dọ́ ọdún wẹ̀nyí ni kí fàdán fún àwọn Qur'an bó la ṣe fẹ́ gbọ́ Qur'an yìí text message tọ́lọ̀ sẹ́yìn sí wa bó la ṣe fẹ́ gbọ́ yìí tí a bá fẹ́ ra tẹ̀síìrì tẹ̀síìrì olú ẹ̀ kó ṣe kíni kọ́ra tí a bá fẹ́ ní ìtìmọ́mù sí bó ló ṣe kó bẹ̀rẹ̀ ẹni àjọ ẹ̀ ṣe kó lọ gbé láti fi tó ga ní àdúgbò kéékèèké so bóun ni ó ṣe rin ìrìn àjò mo fẹ́ mọ tẹ̀síìrì dáadáa mo fẹ́ má lùkùrá mi jù àwọn tó ń tún kúrò kúránì pẹ̀lú sáyẹ́ǹsì pẹ̀lú ìmọ̀ ìgbàlódé ojú rẹ̀ ká fún ìlú irú nǹkan bẹ́ẹ̀ náà so ọdún ọ̀tọ̀lá ni kéfà náà fà mú sùn náà tó bá di lọ́la náà a máa sọ kí expect látara mọ̀ọ́dún yẹn kí la fẹ́ achieve mọ̀ọ́dún kẹta ni kéfà náà tààmẹ́ máa fẹ́ kẹ̀lé islam bó o láṣẹ handle fíkú mọ̀dáyé kò ti pọ̀ àkùwánu pọ̀ ṣe kí arímọ̀ báyìí yẹn pípọ̀ ọmọ ṣẹ́ráhùn àlọ́jẹ́ fún wa ní àbúdé kí ni ń fa ìtìláàfù gan kí tiẹ̀ lóde tí mọ́lẹ́ àbí málìkì fi yàtọ̀ sí ṣáfihàn àwọn gẹ́gẹ́ wọn ti ń yàtọ̀ àwọn bónú àti lè yàtọ̀ láéláé tí o gbórú nǹkan bẹ́ẹ̀ láfẹ́ gbọ́ tó bá di lọ́tọ̀ọ̀la pẹ̀lú òkú ọlọ́run kọ́nà mọ́tà fi ṣe ní àǹfààní. níparí a máa rí àwọn kankan tí a tún fẹ́ mú wọn nítorí àwọn ọmọ ìyá wa tá a jọ ń jọmọ kéékèèké tá a jọ wà lórí ìjókòó so nítorí lè ṣàjá àwọn nìkanrí nkankan bíi màdìyà àti kékeré kan so àwa fẹ́ sọ hábà rẹ̀ pẹ̀lú bíi òsàjàrà àtúnṣe ríà tí wọ́n máa ní gift nínú àbí nkankan tá a pè ní sáàpù wọ́n pè é sulemanu wọ́n pè in nọ́mbà kan nísìnyí fún kálukú so nọ́mbà yẹn ó ti wà disordered so nọ́mbà tó bá tẹ kálukú lọ́wọ́ bàdé ìtàbájú fẹ́ parí ìjókòó àbí lọ́wọ́ àárín ìjókòó àwọn stars ó kàn pé rọ́kọ̀mù kan nínú àwọn àkọ́mù yẹn láti one to hundred so ẹni tó bá ṣe déédéé rọ́kọ̀mù rẹ̀ Eh, kí ni orúkọ oúnjẹ tó ra yí àbá ice cream àti mítíwá mbolo ti ra wá jẹ́ mọ́ eh? sweet sensation níbo ni iṣẹ́ ní oúnjẹ tó gbajúmọ̀ ni tó ní ránkì tó dáa eh, nǹkan gidi ló wà nbẹ so abẹ máa pín fún ẹni tọ́lọ̀ bá ní kó wà lọ́kì ẹlòmíì ń bẹ bisikíìtì lórí ti ọ̀jẹ̀ ẹlòmíì ń bẹ kírẹ́dìtì ní oúnjẹ oríṣiríṣi nǹkan la ní láti lè ṣe kéde àyàkùn la. <laughs> tó bá ti tó bá tiẹ̀ nìkan ti kírẹ́dìtì akẹ́kọ̀ọ́ ẹni tó lọ bá ní orí lórí ìwà àdìsẹ́ náà àwọn àwọn áfíìsì yẹn la fi kún un láti lè di kàràkà lùkọ̀ ya irú ọlọ́run kan láàárọ̀ yìí afá ní àbúkọ àbúkọ mọ́lá sí ní akásáré sọ fún ọ pé abẹ́ ṣe nǹkan báyà ti fẹ́ kó mú àwọn áfíìsì dání sèyí máa ń tàṣà já pẹ̀lú nǹkan báyìí pọ̀ ó sì kó fifteen thousand naira kalẹ̀ tó gbó ṣe dáadáa ti ta ṣe almost five thousand naira ọ̀la náà bẹ́ẹ̀ ọ̀tún náà bẹ́ẹ̀ jẹsà ọlọ òkú làṣà yìí àwọn buhari wọ padà bá ṣàdúrà fún mi so ẹ dákun ẹ jẹ́ kí gbogbo wa mú báyìí ká mú ìwé ká jọ kódà nínú tá a padà ṣe náà ní bí a tún máa béèrè nínú tí buhari sọ àlefa pẹ́sẹ̀ntì mẹ́ta yẹn lẹ ká pósìtì ẹ ẹni tọ́lọ̀ bá ní kí ó lè ṣe ẹni náà ní tí ó jẹ ní àná jẹsà kún ọlọ àwọn káyọ̀rọ̀ ní afá wa kọlọmọṣà bá sàyìn lẹsẹ ẹni tó bá ní tẹ̀lé ìbò láàrin kan sí méjì tí ò ní pẹ́ dákun ká lè gbádùn àwọn ṣéèkì ok salamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum salaam wa rahmatullahi ta'ala wa barakatuh. jazakallahu al-ustaz an kulla bi khair fi dunya wal akhirah. ìwádìí ni a ti gbọ́ ohun tí wọ́n wí hàn ohun tó a fi gbé programu kalẹ̀ ni wọ́n ti ṣàlàyé fún ẹnìkankan wa ohun tí wàá da ni pé wọ́n ti wá wálé ní pé kò wá lọ́la ti ọ̀túnla kí àǹfààní ẹ̀rọ bá lè ṣe kí ni kó bá lè mú ní ara ní ìsìn báyìí fara yìí fún àsìkò ṣòfò a lọ sí ọ̀dọ̀ àwọn ustaz wa tí wọ́n jẹ́ muhammed fún wa kí a ṣe tẹ̀sílẹ̀mù microphone fún wọn àmọ́ kátó bí microphone fún wọn ohun tí ó fi ń da dùn nígbà tá a bá wọ́n gbé fún wọn a ṣàtẹnumọ́ a kì wọ́n pẹ̀lú ohun tí bá wá sí wàhálà ká ìrìnnà orin lọ́mú ikọ̀ ẹsẹ̀ mẹ́rin yìí náà pé fún wọn pé alifáàrí kò yẹ kó wà lóòjú òtàbà sámẹ́tì. لكراك والأكلام فينا تكلمت يا من تعود بالقلوب نشرة صوبا وضربا والرجال شهدت إني أراك شبيه صحبان الذي أخشى المحاسن في البلاغة توبعت عبد الحكيم إليك جملة تحياتي خزع مجلة في الدنا تتقربت أقول هذا السلام عليكم ورحمة الله تعالى وبركاته ní a tún gbé láti fún àwọn ṣáàjú wa ló dá kí gbogbo wa kí a mú bá láti lé òun tí wọ́n sọ̀kalẹ̀ nínú wọn kí a mọ̀ dé mọ́lẹ̀ ohun tó lé mú ojú tí wọ́n bá sọ̀rọ̀ lórí ni kéfà àwọn àlùkò àlùkò yìí mọ̀. coisas né? نحيي ونسلم على حبيبنا وقرة عيوننا سيدنا محمد بن عبد الله صلى الله عليه وسلم اللهم صل عليه وعلى آله وأصحابه والتابعين له إلى يوم الدين أما بعد قبل يعني قبل الشروع في المنظومة لابد أن أرسل أطيب ثنائي وتحيتي إلى من أمد بيدي إلى مستوى الآلي آلي الذي سبب نجاحي في هذه الحياة وهو شيخي داود الفلا عبد المجيد الله لا أنساه ولن أنساه لأنه قام بأعمال جليلة أعمال التي لا يمكن لأبوايا an yakuma biha kọ́ni kásìkò mi mọ́gùn ẹ jẹ́ kí n sọ àti pé tábàlà ni mo ṣe yẹn dúdú náà ọ̀tọ̀ ni ìwà jẹ́ kí n máa sọ yìí sí kò mi láṣìírí ah, bọ́wá ṣèkù dáwọ́dà fún láàbù nàìjíríà ọlọ́run kí wọ́n lọ́rọ̀ ẹ̀mí wọn fún mi mo ń sọ̀rọ̀ kan fún sàṣàtò gẹ́rin mo rí pé kò sí gbogbo ọjọ́ ayé tí ìgbègbè bá bá mi láàyè yìí pé kí n wá kódà kí n ní nǹkan míì mo gbọ́dọ̀ yí padà torí pé bàbá wa wọ́n ṣe nǹkan tí òbí mi ò lè ṣe wọ́n ṣe fún mi nínú ìgbésí wọ́n sì ń ṣe é dùn ní tí ìbáṣọlá wọn èmi náà mo fi ti bá wa èèyàn wá gbọ́dọ̀ ṣe ìmúrí fẹ́ni tó ní òre ọlọ́run wo nígbà táyé bá ń jáyé àpàdà sí ìgbà ọlọ́kọ́ mọ́jú bá wọn òwúlẹ̀ táyé bá ń jáyé àpàdà sí ìgbà ọlọ́kọ́ mọ́jú bá wọn àtàwọn àti dúkìá wọn ní tí mí ní tí ò ní ọlọ́kọ́ fún bàjẹ́ síbẹ̀ wọn ọlọ́run ọlá ọlọ́run tí wọ́n ti dùn ún tèmi náà jẹ́ kan nínú ìbànújẹ́ ọlọ́kùnmọ̀jọ bá wọn. àwọn ìyá wa tó wà ní ọlọ́kùnmọ̀ àdúró tì wọ́n ọlọ́kùnmọ̀ àlọ́rẹ̀ mi wọn. ẹ̀rí àbí kí n pé kí n tún dúpẹ́ fún àwọn ṣéèkù wa tó wà ní kàyẹ̀. ẹ̀rí pé ṣéèkù wa ni wọ́n jẹ́ Sheikh Adam Dawud Alfala Abdelmajid. wọ́n á máa para wọ́pọ̀ bẹ́ẹ̀ ni ibi tó bá dúró sí wàláhì àdéhùn àwa yìí àwa lẹ́yìn torí pé gbogbo tọ́lọ̀ máa ń fún yẹn ni wọ́n ní ìmọ̀ ń bẹ thaqafa ń bẹ tajarub ilmiya ń bẹ sáwà ń bẹ gbogbo ẹ̀ lọ́rùn fún wọn náà owó tó ń bẹ ẹ owó tiẹ̀ owó máa jẹ́ náà fílà ni bẹ́ẹ̀ ni owó tó bẹ tabawo bọ́lọ̀ ti bí wọn kalẹ̀ ìgbé kalẹ̀ dáadáa ni lẹ́bọ́lọ̀ ti ṣèyàn dún wọn ìrìn àjò téèyàn máa jogún ẹ̀ yìí tàbá wò nísìnyí ìrìn àjò wọn láti inú Islam lọ sí Ìlọrin lọ Saudi lọ Malaysia lọ Dubai tá a tún mọ haisu yasukuhu alqadar fil gadil qarib walakin natamanna an yasuka alqadar àwọn wọn wọn múra tí o tiẹ̀ jẹ kankan tẹ́sí pé tó bá bẹ̀rẹ̀ sí sọ gbogbo tí wọ́n ti rí lágbàáyé èmi ò tẹ̀lé èmi ò tẹ̀lé balẹ̀ báyìí torí nǹkan ló ti wà yìí àwọn táwọn tún ní máa jà lóṣooṣù àwọn àwọn ṣẹ́fù àwọn tẹ̀ ẹ́ àwọn ti lọ mọ̀lọ́kọ̀ èmi ò tẹ̀ kó nàìjíríà yìí ọlọ́run tẹ́kẹ́ mi yókùn o gbogbo àǹfààní tá a rí lọ́dọ̀ yín láwọn ìtají wọ̀nyí kò ní jẹ́ káwọn lò sùn ọ̀tọ̀ ni ká má bàa di lókà champion ọ̀tọ̀ ni ọlọ́run tẹ́kẹ́ mi yókùn fún wa ọlọ́run tẹ́kẹ́ mi kù fún wa ọlọ́run kọ́ mọ̀ wá dàgbàká yìí o ìgbésẹ̀ yìí ọlọ́run kìí sí ń báraka rẹ̀ àbáraka tó jọba yìí ọlọ́run kọ́ bá fi sí bisimilahi inna atayina. bisimilahi rahman rahim inna atayina kankan sọ́ra fasọ́lẹ̀ ọ̀gbìn àwọn ará ṣe ń lọ. mo kí àwọn súnmọ́ láàbù àtàwọn àfáà mi táwọn ní orí ìdòkó torí àsìkò ni òní jẹ́ kí n dá ọ̀rọ̀ púpọ̀ púpọ̀ àfáà tí wọ́n kọ́ wa láàyè yìí ọlọ́gbọ́n àwọn sanwó-ẹlẹ́sàn-án ẹ̀ ní wọ́n ní ká sọ̀rọ̀ ṣẹlẹ̀ gbogbo tí wọ́n àti mọ̀ọ́dún tèmi àti tọ́lá àlùsọ̀tún máa fi àdéhà ti wá ìdá àgbo kan náà nígbìrì o ìgbòho ẹ̀ wà tòun náà tọ́lá àgbo kan náà nígbìrì gbogbo ẹ̀ wà lórí agbọ́n yẹn sí náà yìí àwọn ṣèkù wa wọ́n sọ̀rọ̀ kan tó sọ̀rọ̀ yẹn àmì láti inú dání wípé yín fi táwọn àlùmáàrífì ń ṣẹlẹ̀ lónìí tàbí ká ní ìfìjárò ìmàrífì ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé kìí ṣe ìlú wa nìkan tí mo ń gbégbé ní àgbo lánàá ṣáà bàbá náà mọ kí wọ́n mọ nàbí o àyẹ̀wò àwọn tó ti wá rí kò sí aṣọ tí ìgbà ó mọ dákalẹ̀ nìyẹn torí pé ìgbà yìí mọ bí àwọn nǹkan wá eléyìí ní túmọ̀ pé nínú ìsìláàmù jùmúdù sí yóò mọ lọ yóò mọ lọ yóò mọ lọ ni àmọ́ ní ìgbà tó náà fi dè wá òun náà ní Al-Qur'an báwo la ṣe fẹ́ gbọ́ kùránì yìí ṣẹ́ni gbọ́ kùránì yìí àfi kí n pín sáwọn ọ̀nà díẹ̀ àmọ́ tí tí ọkọ mi ṣe ìbẹ̀rẹ̀ rẹ̀ yìí pé ó yẹ kọ́ mi èèyàn wọn kí ní àlùkùránì gangan ṣẹ́ni tá a máa ń study òun yóò fẹ́ yé wa dáadáa ipe àlùkùránì àfi ká gbọ́ àwọn nǹkan kan bẹ tí ò ní jẹ́ àlè gbọ́kùn àlìyé àkọ́bẹ̀ ní pé ọwọ́ tá a fi mú Al-Qur'an àtọ́jú tá a fi mú Qur'an ẹ̀mí ní Qur'an sí ìwé ìtajà tí ọjà mi ò wá tà àfa ìdáko àfa tó ń jẹ́ ni pé lájọ́ ọ̀gá Qur'an sí lọ́kùnrin tani ìjọ tí ó bá ṣe bẹ́ẹ̀ ni tí ó kà Qur'an Qur'an tí wọ́n sì káwọn nìyí. Gaya wọn bẹ̀rẹ̀ pé káka ṣáfṣáf káparí ẹ̀ ṣáfṣáf ibi táwọn jẹ́ àfààní lórí lò àwọn eléyìí tí ẹ bá bá rú wọn tó àgbọ́yé kan tí ẹ fẹ́ níbi kùránì ojú ìgbé kùránì o ìwé owó ni o àtàkásù ìkẹrẹ àti kùránì wọn kí ni eltizak bẹ̀rẹ̀ kùránì ibi táwọn dúró sí wọn pẹ̀lú àwùjọ wa o ṣẹ́yìn tí ẹ bá fẹ́ la ọ̀rọ̀ mọ́lẹ̀ èyí ní tijú òun èyí sọ ọ̀rọ̀ pé ọ̀rọ̀ ti rí ẹlẹ́kẹ̀jì níbi táwọn kan wà lóko àlè yìí wọ́n gbà yí pé àpò àlè níjọ́ tá a bá ti fẹ́ mú un lè lẹ́yìn kan bá jí nǹkan ẹ ṣàṣọkùn mọ́ di ẹ bá ṣokùn mọ́ ẹ fi kọ́kọ́rọ́ sáàrin ẹ̀ kẹ kẹ kẹ wá gbé lọ́wọ́ báyìí tẹ bá ti gbé lọ́wọ́ kùránì ọ̀sán fún mi yóò sọ etí ń tó jí kìnìún nìyí ibi tí àwọn kọ́kọ́ àlè yìí sí eléyìí kìí ṣàjòjì fún wa níbi sàmọ̀ ni àwọn kan sì bẹ̀rẹ̀ lẹ́nu débi tí wọ́n gbọ́ àlùkùránì yìí kò ju tó tó àlùkùránì yìí tí má ti ra mọ̀ ẹ́ tí mà fi kírun ìmáàmù ráàsì fi ni mí ni ìmáàmù jáàmù ni mí ni gáyà pẹtrọ́lù ti ní ìdènà òbíṣà yìí mi rè ìta ti ra mọ̀ ẹ́ tí mà fi kírun tí mà fi ṣe àsàlátù ẹ̀dúrí gọ́fúnà ní orílẹ̀-èdè tó wá ní agọ́fúnà wa ẹni yìí ní kọ́dà ọlọ́run dárúkọ ẹni kò wá lè gẹ̀rù wọ́n sàkárà ẹ̀sìn ọ̀rọ̀ bíi wọ́n sọ̀lá fàṣọlá ọlọ́run dárúkọ ńlẹ̀ wòye ṣètìkọ́ àwọn yìí náà wà lẹ́gbẹ̀dẹ́ gbogbo àwọn eléyìí àwọn tí àwọn yìí ń kọ́la fẹ́ sọ lónìí tó láwọn eléyìí wọn ò ní nǹkan kan tí wọ́n gún yàn àwọn tó bá sì àwọn náà sì lọ́mọ lẹ́yìn àwọn tó lọ́mọ lẹ́yìn kò sí nǹkan tí wọ́n fún wọn. àmọ́ Kùránì a ní láti mọ kí ló jẹ́ gangan kùránì yìí òun ni aláàkọ̀ asopọ̀ tí ń bẹ bẹ́ẹ̀nà abdimọ̀rọ̀ bìhì láàrin ẹ̀dá àti kíni àtọ́lọ́hún rẹ̀ torí pé kùránì yìí lọ́lọ́run fi ṣe ìpè àdéhùn gẹ́gẹ́ bó ti fi àwọn kútùbù sàn ó yẹ kúkẹ́ àdéhùn tọ́lọ̀ níwọ̀ ádámù àti ìyàwó rẹ̀ ibi túrú ní àjẹmí à ẹ̀kú lọ́ọ̀dì jẹ́nà fa imma ya'tiyannakum minni huda. Imani èmi ọlọ́mọ wa bá yín fàmọ̀tẹ́bi àwùdáyà ẹni bá tẹ̀lé má ní lára ní fàlà sọ́fún àlejò wọn làwọn ìyá kan aha òun ni àkó àná gẹ́gẹ́ bí àwọn tíra yòókù náà òun ni ìmọ̀ náà tọ́lọ́ òun ní ká máa ń lọ pé yóò wá wa. Al-Qur'an yìí wá rèé ó dà gẹ́gẹ́ bí òun níṣẹ́ tí fi ń ráhùn òṣìṣẹ́ wa torí báwọn òjíṣẹ́ wọ̀nyí ọlọ́run gbé wọn dìde ni àwọn òjíṣẹ́ wọ̀nyí ká ní pé tara wọn nìkan ẹni ẹ̀ṣà ni wọn màsùmù ni wọn àmọ́ ọlá káwa tá a tẹ̀lé wọn tọ́lọ́ sì fẹ́ fún wa nímọ̀nà ọlọ́run fi hàn wọn sí wa ó dà ẹgbẹ́ ẹni ká ní àpèjúwe tó kéré àfi lẹ́tà náà yàn sí yàn ẹ bá lẹ́tà náà sí kí ló ṣẹlẹ̀ yóò já tó bá yóò fara balẹ̀ ká ó lè mọ̀ ti bẹ ní inú rẹ̀ tí ò bá wá mọ̀ ọ́ tábàǹkà fún kí ló ṣe yóò farabalẹ̀ yóò fetí gbọ́ ìfarabalẹ̀ yìí làwọn sàábé ní báyìí ní àyà ẹ̀rọ sọ̀rọ̀ àṣọlá lórí pé tàbí báńkà Kùránì fún wọn bí wọ́n ti dẹ etí rèé wọ́n sì dẹ ọpọlọ wọn wọ́n dẹ làákàyè wọn wọ́n lágbóyè tó pé eléyìí mo kàn fi ṣèbéèrè ọ̀rọ̀ ni ká lè mọ̀ yẹ pé a ní ìdíkẹ́ ni báwo la ṣe fẹ́ gbọ́ Àlùkùránì yìí gẹ́gẹ́ bó ti yẹ kó jẹ́ ẹ̀rí kó de òní nìsín wàfà míì ẹnu olórin ní ti ìtumọ̀ kùránì ọ̀tọ̀ ni ẹlòmíì barista làfà rẹ̀ ẹlòmíì òṣùpá mi ló ń pò wúlò àfà tiẹ̀ gbogbo àwọn eléyìí àfi kárí bá ká kú ní kíni iná òjò wa náà tábà ti mọ etí kùránì wí fún wa òun láàfin lè máa gbé nínú àlùkò àná máa ń lè láti ka ọ̀rọ̀ kan fún ọ̀rọ̀ náà kéré púpọ̀ tí àṣẹyídò ìsìláàmì ẹni tá a nọ lẹ́nu tí ó kú sójú ọ̀nà ìsìláàmù wal mufakkir al-alami Said Qutb tó sọ nínú muqaddimah tafsir rẹ̀ ó sọ báwo lòun ṣe ní àgbóyé nípa Qur'an nígbà tó wá sọ tán ó ní wọn mi sàmà nígbà tí wọn á bá Qur'an tí mo rí kí mo bá Qur'an sábà tí mo ronú pa ìtàn ishtu fi dhilali al-Qur'an mo wá ń gbé nínú kíni ibòji Qur'an hadi an-nafs tọ́ka mi balẹ̀ mutma inú sẹ̀ríra inú mi gbogbo tí ń jẹ́ fọkànbalẹ̀ ó wà nínú mi kọ irun dọ̀míìr ọkàn mi ó tẹ́pẹ̀rẹ̀ ó tẹ́kìní ó tẹ́pẹ̀rẹ̀ sí mi mo wá mo wá ṣèlú ara yadallahi fi kulli hadithin wa fi kulli amrin ó mò ń rí mo rí iṣẹ́ ọlọ́run lára gbogbo nǹkan pátápátá ó ní ìṣù fi kálífìlà wọ́n fi àyàtì yìí ìṣù àtẹ̀ṣẹ̀rù ìjàbíyàtà sífàtì subhanahu wa ta'ala. ó ń sọ báwo lòun ṣe gbọ́ Al-Qur'an bóun ṣe wá dàtúbí inú Al-Qur'an eléyìí la fẹ́ torí eléyìí òun ló ń sọ àwọn sàhábà tí wọ́n lọ tó so ẹni báwọn sábẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn kèfèrí yọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ̀ níjọ́ tí wọ́n gba islam tó di pé wọ́n gbọ́ ọ̀rọ̀ kùránì wọ́n sì gbọ́ yé kí ni wọ́n ṣe wọ́n kẹ̀yìn sí gbogbo nǹkan tó jẹ́ wà kèfèrí láwùláwù wọn ò padà síbẹ̀ wọn ò padà síbẹ̀ bí wọ́n ti kọjú sí islam ni wọ́n ṣe tọkàntọkàn wọn ni lẹ́yìn lónìí láì lágbóyè alukur'an ìyẹn láfa lòun àwọn kùfùrìyà tìrẹ lẹ́gbẹ̀rẹ̀ yìí ìyẹn làfa lòun àwọn nǹkan ẹbọ lábálẹ̀ bẹ̀rẹ̀ yìí torí kí ni òkú lágbóyè Al-Qur'an ẹ wá jẹ́ ká lójú ọ̀rọ̀ gangan kí ni pàtàkì kí ni pàtàkì kágbàgbọ́ yẹ Qur'an gan torí tọ́mọ yìí ò bá wọn pàtàkì nǹkan tó yẹ kó ń ṣe tí ò bá máa ń fà ní ẹ̀kọ́ ní ọkọ̀ ẹ̀kọ́ ń ṣe ìgbàgbọ́ yẹ Qur'an yìí ó láǹfààní gan ọ̀rọ̀ ọlọ́run bá ọba àlekè ọlá ẹ̀rẹ́kìkan mú àyà méjì wá torí àsìkò ọlọ́run bá ní wọn náà zèrè mi náà kùránì mà huwa ṣìfà wa rahmatun lil mu'minin ọlọ́run bá ní asọ̀kalẹ̀ nínú kùránì ntí o máa jẹ́ ìwòsàn fún kí ni fáwọn mùmìnì ìwòsàn yìí a mọ̀ pé bìtọ́bí àti ìsà nínú àdámọ́ nìyẹn àárẹ̀ mọ̀ kọlù wa àárẹ̀ àkídà yóò mọ̀ kọlù wa àárẹ̀ ìjọsìn yóò mọ̀ wa àárẹ̀ ìròrí yóò mọ̀ wa bọ̀kìlì fẹ́ jẹ́ ìwòsàn wa òun ni kíni òun ni alukur'an kálí náà gbogbo ẹni tí o bá ti lápẹ̀lẹ̀ kur'an kò fẹ́ ní kíni ìwòsàn níbi àárẹ̀ tí ń ṣe nìyẹn ní ṣókí ọ̀rọ̀ láti mọ̀ pé ọ̀ràn yẹn ní kíni kíni gbàgbọ́ yẹ kur'an ẹlẹ́kejì nínú kur'an yìí ọlọ́run inna hadha kur'an yahdi lillati aqwam ọlọ́run kur'an ìṣèlú yìí yóò fi mọ̀nà síbi nǹkan tó ṣe déédéé ìyẹ́sì mọ wàhálà tí mẹ́rin kéèyàn sọnù láyé tá a wáyé yẹn bẹ́ẹ̀ bá sọ ọ̀nà ẹ̀wọ̀ wàhálà tí kò rẹ̀ sí ká tí wàá rí kéèyàn sọ ọ̀nà ibi ọ̀rọ̀ tọ́lọ́run tọ́lọ́run máa sọ fún wa pé kú àǹfọ̀sàkùn wa àlékún náà ọ̀ ẹ̀ kì í lọ ná fáwọn ará ilé yín àtẹ̀yìnlẹ̀ fúnra yín àbí amala ìka tó ń bilẹ̀ àná ṣì dànù àwọn tọ́lá mọ̀lẹ́kà tí wọ́n ń ṣọ́ná mọ̀lẹ́kà tí wọ́n lágbára ni tí wọ́n lójú àánú ni o láyà sùnúlá àmọ́ra ẹni tó bá ti wá mọ̀ ní pé òun ò ní sùúrù níbi iná ọlọ́run àbí kó rẹ́gẹ́rẹ́ kó lójú ọ̀nà níbo ló ti wá lójú ọ̀nà yìí òun ni Al-Qur'an ẹ̀sìn kìkan fún wa ní ìka méjì yìí láti fi máa kéde pàtàkì ká mọ̀ nípa Al-Qur'an. náà báwo la ti fẹ́ mọ̀ nípa Al-Qur'an nìkan mo sọ̀rọ̀ kan níbẹ̀rẹ̀ àti ká yìí lòyún apadà tó ti pé láyé ta wà lónìí ara àti tó sùpọ̀ òjò wa lónìí ni wípé káka Qur'an kìlá àtàn mojawada káka Qur'an kìtẹ́jú ìwọ́ dáa kóhùn wa ó dùn bìtẹ̀lì di sáwòt kóhùn wa ó dùn ká fa gan òun la bùkátà láyé ta wà lónìí sí ìkànnì torí nǹkan tó ṣẹ̀ṣẹ̀ ní sínú kàkà kóhùn wa dùn ohun tó dùn yìí láfi máa kíni láfi máa ti kó bá bọ̀ láàrin ẹni tó ń náà wá kà á kò ní àkókò fún alàmà àlè kò àlè ntoma ntoma bẹ níbi o fẹ́ kí ni istik tọbi azọri nas o fẹ́ ká wọnyi kama ko yẹs mo káwọn ọ̀dọ́ ọmọ kìíní yìí ìkan nù. ẹlẹ́kẹ̀jì bẹ̀ ni pé oníkàlùkù wa ankàkù àmì ní àkùfẹ́ yìí wọ́n fẹ́ dẹni ọlọ́run mo fẹ́ ju òlì dẹni kàkù àyè gáyà wa kí ni kí n pa dẹkọ̀ àyè fi àkàrà bọ̀ tì ló kè. yàrá láàrin ọdún méje kìnìà èmi tẹ́ rí yìí mò ń kàkù àyè tán láàrin ọdún méje. kọ̀ọ̀dà ẹ̀mí lágbára yóò wá sáré ká yóò máa sáré ká yóò máa sáré ká ibù nídòkó àtúntò máa ní ẹ̀ẹ́dẹ́gbà lòkó káká lòkó àlẹ́ àfẹ́sàdúrà náà o ẹlẹ́gbẹ́ tí ó máa lè bíbà tí oyin bá ń kù mí o ti kà á tán torí pé ìtòwà mẹ́rin pé kó ń ka ewé mẹ́wàá kẹ́lì kan sì ka ewé kan kẹ́mọ̀ kó ń jùlọ òun ní bẹ́ẹ̀ ní káyà àwọn eléyìí làwọn àrùn tí ń ṣe wá láwùjọ àwa tí ń sìn làwọn tajà fa tẹ̀síkútà tàbí ṣe wá fún ìdí wàhálà àti ká àwọn ìpínlẹ̀ kúrò nínú ọpọlọ wa ká gbàgbé ní kùránì yìí tá a bá ń ka kùránì bí ìgbà ọlọ́run là ń bá sọ̀rọ̀ àwọn yóò gbà wá yìí à ń kà ní kí n lè kọ́ ọ̀rọ̀ ní ṣókí torí àsìkò báwo wà láti fẹ́ tún àwọn èèyàn onímọ̀ yìí ṣe báwo láti fẹ́ gbàgbọ́ yẹn kùránì gẹ́gẹ́ fúnra rẹ̀ ṣé ní àwọn ipò àlùbá ti fẹ́ gbọ́ ìpèsè méjì kí làwọn nǹkan tó yẹ ká ṣe àti pé àwọn àwọn ṣèkù wa wọ́n ní níbo ló yẹ ká ti bẹ̀rẹ̀ sí í ṣe àwọn kìíní yìí gan ẹ wá jẹ́ kó kàrún tó yẹ ká ṣe àwọn kan bẹ̀ ni àtàdá bọ̀ fẹ́ gbọ́ àní ìlànà tìlẹ̀ wọ̀tì tá a bá ń ka Kùránì lọ́wọ́ ká lọ ní ìròyìn nípa Kùránì tá a ń kà ìmọ̀ ní ìròyìn nípa Kùránì tá a ń kà yóò fi wá ní ara balẹ̀ láti mọ̀ pé tí mò ń kà yìí ìtumọ̀ rẹ̀ rí ìkan tó wà lórí yìí torí pé alukur'an ìkankan tí yẹn bá ń kà yóò dàbí ẹni pé ṣé mi ò tún ti kà ní ẹ̀yìn bí yẹn bá ti ń kà sí bẹ́ẹ̀ ni ìtumọ̀ mi tuntun yóò tún máa jáde sí àwọn ṣẹ́kù wá sọ̀rọ̀ yìí pé ẹ̀ẹ́rì lórí àyà kan wọ́n ní lágbájá sọ̀rọ̀ yìí ilé ìsọ̀ ìdísìn náà àwọn ẹlòmíín náà tún sọ ọ́ ṣé wọn àti ìtò sọ tán ni torí bí wọ́n ti ń kà sí bẹ́ẹ̀ ni ìtumọ̀ míì àgbóyé tọ̀rọ̀ fún wọn míì ètò ń ga sí i bá a ti wà lóde òní sí i àtúnrà àwọn tí wọ́n ṣẹ̀lẹ̀ pọ̀ tí ra tẹ̀ sí ìrìn ọ̀nà. àná ṣe bá wàá kó yẹ kó níbi tí wọ́n ti kọ́ dé ó yẹ ká sì mọ́ rẹ̀ tí ó kàn pa ìmọ̀ àmọ́ ní ìsìlódò ní ní kí mọ̀ wọ́n máa òun là jẹ́ mi ò jẹ́ àmọ́ tí ń ṣẹlẹ̀ lágbàáyé ìtàwọn kan bá jẹ́ kù làwọn ẹ̀ṣẹ̀ ń rí jẹ ibi nígbà táwọn kan ti jí làwọn ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kí ni oorun tiwa bọ́rọ̀ ẹ̀kọ́ wa nílùú ìbí o ti rí nìyẹn torí tọ́rọ̀ ẹ̀kọ́ ò bá rí bẹ́ẹ̀ ni àti bí àwọn àwùjọ òun ìṣìnà ti rí àtàwọn fúrúùfù tó káwọn àfáà mọ́ ó yẹ ká ti láwọn àfáwọn alákàwọn náà kútùbù tàfàsí ìgbọ́pọ̀ rẹpẹtẹ àmọ́ àdébá ó torí pé fúrúùfù tí wọ́n bára wọn àtàn àwùjọ ìṣìmọ̀ríyà ṣẹ̀sì mọ̀ pé ibi tí wàhálà á jẹ́ agbá pọ̀ tí mo ṣẹlẹ̀ bábà bá tiẹ̀ lọ́kùnrin á lè lọ ibo ló ti tẹ̀ mọ́tàbà olúba tẹ̀ eré yíyá ló mú kùsù wá àtòwó ti tẹ̀ gbogbo àwọn tí wọ́n lọ sí jámíà tó wá dé àwọn olóyè kan jí àwọn fún wa àmọ́ ta ló tẹ̀ bá wọn tẹ̀ lọ ló di pé àfa àti òtí yìí tí ó jẹ sómi náà ń gbá kálàmù mú sọ eléyìí kò jẹ ká rí kíní láwọn àwùjọ wa àti báwọn tí wọn lè kọ́ sí o wọn wà dáadáa so àwọn ìtú bẹ́ẹ̀ wá ti ń kà sí bẹ́ẹ̀ làwọn ìtú wọ̀nyí bẹ́ẹ̀ ni ó máa wáyé fún yẹn sí eléyìí ó lẹ́rìí nínú Al-Qur'an hadisi kan wà tí sàbẹ́tà pé ní Hudhayfa ibn Yaman tó gbà wá ó ní sọ̀mẹ́tù máa nàbí sallallahu alayhi wa sallam ó ní mo kírun lẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam láti lẹ́yìnlá ní òwúrọ̀ kan fàfitátà àlùbá kọ̀ra àníbá lẹ́yìn fatia òfin bá kọ́ra lé fakọ̀ra àwọn kan lẹ́yìn gbàmọ́ ìfàtà nìsa ó ti fi alẹ́ mìíràn òfin nìsa ìlú ó ní yẹ kó yẹ kàrà òun tàrà sílẹ̀ ànábì ká pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ yìí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ní ìdá márùn-ún àbí àyà ti fi àyà sí ní sàbàá tọ́lẹ̀ bá dé àyà tí ó ti ẹ̀kú fọlọ́run bá mọ́ yóò ní kéde subhanallah wọ́n ìdá márùn-ún àbí sùhálì sàlànà tó bá ti débi àyà tí yẹn ti tọrọ orí ànábi ó tọrọ wọ́n ìdá márùn-ún àbí ta'awuzin ta'awaza tó bá ti débi tó ti yẹ kéde wáṣọ ànábi wáṣọ lẹ́yìn gbà náà tó wá ka fáyẹ alimran nisa fún mọlọka àwọn èsì máa ń kú. eléyìí ni ìlànà ẹni tí wọ́n fi ànìràn bí ti ń ka Al-Qur'ani tiẹ̀ nka bitarasuli wọ́tú ada wọ́tàmà ìwúlé nka pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ̀lé káwá kà àwọn eléyìí ni ò já lágbóyè Al-Qur'ani lẹ́fìí ráwọ̀ lọ́dọ́dọ́dọ́ máa ń kà lọ́wọ́ sí kù sẹ́kún kan bẹ́ẹ̀ àmọ́ àwọn àfa àwọn òpá nípò lórí alàsè àti wọn ni àdámẹ́ yìí lákọ̀ọ́ra àtúmọ̀ Al-Qur'an fàkùrù wa in lam tàkù fàtàbàrù tẹ́ bá ka Al-Qur'an yìí mọ̀ sunkún tẹ́ bá lè sunkún àfikẹ́ ṣe bí ẹni tí sunkún ọlọ́run náà sọ pé àfàmì ni hadha al-hadith ta'jalun wa tadhabuna wa la tabkun wa antum samidun so ẹlẹ́kùnṣẹ́ ni tí ń sáré ka Al-Qur'an yìí ẹkún olóṣù tí wọ́n ti gbé owó lórí lẹ́lẹ́yìí ẹkún oní sun so eléyìí kò fún wa láǹfààní àti lágbóyè àgbò ààrẹ oníkàlùkù wọn ṣe islam bó ti wù oníkàlùkù ń ṣe gbọ́nàbọ̀rán ọ̀dàndán ó tiẹ̀ tó lágbóta sọ́wọ́ ibi tí wọ́n bàjẹ́ lórí wọn lọ́wọ́ àyè lọ́dẹ oníkàlùkù ṣàṣe ẹlẹ́mi yóò ní àkùrá nítorí pépà ni newspaper ni àkùrá nítorí wọn kà ó níbi tá a ti kà láwọn ṣọta àtàfọ́dà láwọn ọ̀rọ̀ tí ó pọ̀ sí i tó ẹsì pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí tí ò bá mọ̀ bí tó ti ń tasawọ́pù rẹ̀ yóò ba ẹnu dé àná máa ṣe wù rẹ̀ nínú tọ́lá máa fà tí wọ́n jẹ́ àfàtà sẹ́wọ̀n gan wọ́n la ọ̀nà kalẹ̀ wọ́n sì kọ́mọ tí ra wọn ibẹ̀ kọ́ ni àyè tí ibẹ̀ kọ́ ni ọ̀rọ̀ ní òní yìí sọ nílẹ̀ yìí ni bí àbísọ̀ sílá o ṣe máa ń kàlọ́ náà máa tún àbísọ̀ tẹ́tí imam muslim gbà wá tí sàbẹ̀ kan tó ní pé òun sàbẹ̀ yẹn lọ bá ó ní ó ní. ìyá Aisha ó ní ya ummul mu'minin ìwọ ya mùmíní inna nasan yaqra'u ahdahumul Qur'an ó láwọn yẹn kan wọ́n máa ka Al-Qur'an fi laylatin lóru kamaratayn wọ́n ka Qur'an lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta ah, Aisha ní bẹ́ẹ̀ ni kọ́lá kú wọ́n kà mọ́ wọ́n lábì yẹ kọ́ra wò wọn ò ká bó tiẹ̀ kí wọ́n lórí ọwọ́ tiwọn ni. ó nítorí gbà ní sàlàsàlà mú yẹkúrú lẹ́yìnlẹ̀ tàmáàmà anábì yóò dúró yẹnáfíà lóru fàyẹ́kàràwó bi suratul Baqara yóò ka Baqara yóò ka Ali Imran yóò ka nisa wọn ni thumma la yamurru bi ayatin fiya istibshar illa da'a Allahu azza wa jalla gbogbo táni bá tiwa kọjá níbi aya tó ṣe pé ìró dùnú bẹ́ẹ̀ ànáfi yóò tọrọ ìdùnnú wàlàyé múlò bí fi ata wí fún ilà azza wa jalla wọ́n sàmà tó bá sì débi tí ọ̀rọ̀ ìyá bẹ́ẹ̀ yóò béèrè ìṣọ́ lọ́wọ́ náà bàbá àdìkẹ́ ọ̀la eléyìí ìlànà tí alóòsílámù tó fi kalẹ̀ fún wa o ìkàmà fi kalẹ̀ Qur'an bákan náà tá a bá tún wò dáadáa á rí lọ́dọ̀ àwọn tí wọ́n já wọn sàhábà àtàwọn tí wọ́n já wọn sálàfù sálẹ̀ báwo ni wọ́n ti ń kalẹ̀ Qur'an wọn sàádé kan ó ní sàfàtúmá Ibn Abbas ó ní mo ṣe ìrìnàjò pẹ̀lú Ibn Abbas min Makkah ila Madina láti Makkah lọ Madina fakana yaqumu nisfal layl tó bá dáre òru Ibn Abbas yóò yẹn náfìlà wa yaqra'u yóò ka al-Qur'an harfan harfan lára fi kọ̀ọ̀kan thumma yabki yóò ka kù sẹ́kùn ni ata tasma'u lahu nashija tẹ́fìmọ̀ gbọ́ ìwú ẹkún tẹ́fìmọ̀ gbọ́ tẹ́fìmọ̀ gbọ́ ọ̀rọ̀ tí wọ́n fi ká ilé yẹn tó ní àsìkò òun náà ní ọ̀rọ̀ tí àlùfáà wa Ahmad bọ́ọ̀nù àbí hawari tó sọ ó ní ìní ìlà akọ̀rọ̀ Qur'an ó ní èmi a máa ka Qur'an wà á ń zuru fi ayatin òun a sì máa ní ìròrí nípa àyà fayuhayi yẹn ló ní fayuhayi akili lákàyè mi awádàmú lákàyè mi ó ní wọ àjàbù mo wá sí mọ̀ mí ní hufadhil Qur'an lára àwọn tí wọ́n làwọn ha Qur'an kayfa yu'annihum àníhùn ànáwó báwo ni wọ́n ti lè sùn níbi Al-Qur'an tábà gbọ́ yé ni kò yẹ kó orúkún wọn torí tó ń bá ronú papọ̀ àlè orun asáró lójú wọn ó ní báwo ni wọ́n ti lè sùn pẹ̀lú bí wọ́n ti ha báwo lóorun ṣe wá lè lójú wọn ó ní wọ́n yẹ sára àyè ṣẹ́kìlú bí ṣẹ́kìlú náà ní à báwo làṣẹkó ṣe wà fún wọn láti rí tún ṣe nǹkan mi láyé wàhùn yẹ kìlú náà wọ́n sì láwọn dàgbò àlè ó ní ẹ̀mọ́ pé láwùfá yìí mú mọ ẹ̀yẹ lù náà ká ní kí wọ́n gbàgbọ́ yìí nǹkan tí wọ́n ń kà ní wàhálà fún hákàrù tí wọ́n sì mọ ẹ̀tọ́ rẹ̀ ó ní ká ní bẹ́ẹ̀ ni lábàábà ànúmọ̀ náà ó ní oorun bá sápò lójú wọn ẹ wọ báwọn ilé tí gbèsè àgbọ̀ ẹ̀kọ́ láti dé tàbá wúrú ẹ̀ nínú àdìsí náà anábìrin láwọn alimtum anábìrin láwọn tá a lànà ó nà mọ́ alimtum min umul ẹ̀yin yẹ k'ale bá mọ tẹ́mi ànábì mọ̀ níbi ọ̀rọ̀ àkìyà mọ̀ ní ladarahikito kọ́lé yìí la ẹ̀ bá rẹ̀ ní díẹ̀ wọ́n yẹ bá kàyé tó kẹsẹ̀ ra ẹ̀ bá sọkún lọ́pọ̀lọpọ̀ wọ́n la kàlá tó ń bọ̀ ta kún ẹ̀ bá file yín lẹ̀ tẹ́ gbẹ́ yìí lọ tẹ́ jẹ́ àrùn nàlá àlá tẹ́ bá pariwo ọlọ́run bá ọba àlẹ́ ọba àlẹ́ kìlọ́ la. àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kọ̀ọ̀án ní gbomi bí wọ́n ti sọ ẹ̀rí pé ìgbà tí ọdún tí a lóde fẹ́ kù sọ sọ́mà tó ní ìwé pé yàgùn mọ̀sán òdì wá fún mọ̀sán òdì kà kankọ àlè fún mi ó ní kẹfà àkàrà wàlẹ̀ wàlẹ̀ kà fún sílẹ̀ báwo ni kìtì ká ìwà anábì ni wọ́n fún anábì ní àwọn tó asúnmọ̀ àwọn ẹ̀ǹgà yìí èmi náà fọ́ gbẹlẹ́ náà nìyí nígbà tó wà bẹ̀rẹ̀ sí ká tó wà kàdé ni pé wọ́n ká ifá yẹn dájú yìí náà ní kúlẹ̀ ó mọ̀ tí ń bẹ̀ ṣẹlẹ̀ yìí wọ́n jí nàbí ká àlà àwòrán ìṣẹ̀yìn òun ò sì ní kójú anábì àwọn ìbẹ̀rẹ̀ sí ìdàbẹ̀jẹ̀ ojú báyìí eléyìí ni ọ̀nà tí oníṣẹ́ ńlá fi kalẹ̀ fún wa táwọn sàhábà rìn lórí ẹ̀ ní báwo la ṣe fẹ́ lágbóyè Al-Qur'an ìtumọ̀ ẹni pé tá a bá ṣe ń kà á pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ìrònú àwọn ìtumọ̀ rẹ̀ ọlọ́run bá kọ́ yóò mọ̀ ṣe ọpọlọ wa pẹ̀lú àwọn nǹkan tá a mọ̀ yóò mọ̀ fi fún wa yóò mọ̀ fi fún wa yóò mọ̀ fi fún wa eléyìí nínú àná ló fi yàtọ̀ pé irú àwọn sàhábà ọ̀nà tí wọ́n rìn rè tí ò fi sí wọn tí a bá ti ní lá ẹ má bú àwọn sàbẹ̀ mi wàlá ahadakum anfakọ máa fi abdi anfakọ mísìlá uhudi záàbà kẹ́ ẹ ná gbogbo tó tó kéwùdù kódìkódì kẹ́ ẹ ná ipa àwọn sàbẹ̀ ẹ̀ lè débẹ̀ torí káwọn yẹn wọ̀nyí àwọn ni sẹ́ni kótó pè ní jẹ́ìlú kùránìyó farid hmm. àwọn tẹ́sí pé kùránì wọ́n dìrì kùránì domi ara wọn ó dẹ̀jẹ̀ wọn farid jẹ́ pé wọn ò láti aláfiwé eléyìí ni ọ̀nà tá àkọ́kọ́ tá a lè gbà ká mọ̀ ká pẹ̀lú kíni pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹlòmíì ọmọ yorùbá ẹlòmíì ọmọ lárúbáwá àbẹ̀kọ tó wáyé pé òun ka lárúbáwá tìláwà kò ánì mo tìláwà ẹ̀ ní ewé kan láàárọ̀ yìí wá ka ìtumọ̀ rẹ̀ tí o ní ká ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ nítorí ìtumọ̀ yẹn wéré nítorí wéré nítorí wéré nítorí wéré jẹ́ oníkéwú kásìbẹ̀ kọ́lọ̀ tábẹ́ tábẹ́ náà kọ́lọ̀ dé àmọ́kéwú eléyìí ni ọ̀nà táwọn ẹni ìṣíwájú tí wọ́n rìn láti fi máa àrùn tábà tún wò ó dáadáa tòtò pásítọ̀ ti lọ ni àwọn hadisi mi náà wà tẹ́pẹ́ àwọn sàábí tọ́ni sàábí míì yóò ka nígbà tí ń ka àyà Kùránì lọ lórí àyà kan náà ni ẹ jẹ́ lákùn ẹ ṣéèkù wa ẹ lóbi lóbi ẹ lákùn yẹ sáré mẹ́lẹ̀ ìwà tó dá sí i wọ́n ní akinam um, um, sáàdì kan tábìlì ní ibn hamza ọlọ́ba asma ìyàwó sayyidina abubakar olùwà bá ti ń ka alukur'an lọ́wọ́ wọn wá níbi tó ní tó ka àyà pé famanna Allahu alayna wa waqana adhab as-samum ó ní ètò ìbálẹ̀ náà ti kárí ó wá ń kà ó ń kà ó ń kà ó ń kà ó ń kà áyà kan náà ni o ó ń kà lọ ẹ̀ ń túkà ẹ̀ ń túkà òun á wò pé ah, àsìkò lọ ju òun lọjà tó ń bá pàdé kó wọn bá ó nígbà tó ń tún tọ́jà ní òun tún bá lórí áyà kan náà ni tìtẹ̀ tí ń kà tí ń kà torí pé ń ronú pa kí ni ìtumọ̀ áyà òun ni eléyìí tó jẹ́ ìgbẹ́ta tó gbọdọ̀ bójútó áyà kan tàbá kà á kárí pé ìtumọ̀ ẹ̀rí ìtumọ̀ ẹ̀rí náà ẹlẹ́kẹ̀jì nínú ti tàbá fẹ́ mọ Al-Qur'an tàfẹ́ gbọ́ yìí sábà nǹkan tí àwọn nǹkan tí mo ti mọ sọ yìí ń padà sọ àwọn kí ni fáyidà tí ó mú wá fún wa tàbá fẹ́ mọ Al-Qur'an yìí òun ni ká mọ asbab nuzul eléyìí wà fún wa tá à ń tó Al-Qur'an afẹ́ tó Qur'an afẹ́ gbàgbọ́ yìí Qur'an ká mọ kí ni ìdí tí àyà fi sọ̀kalẹ̀ gangan kí ló bá àyà fi sọ̀kalẹ̀ àyùmọ̀ yẹn yóò máa dá wàhálà kalẹ̀ ẹlòmíì ọ̀tọ̀ níbi tó fẹ́ tú àyà sí ọ̀tọ̀ níbi tí ó mọ lọ kò wá sí bẹ́ẹ̀ ti fẹ́ mọ ìdí tí àyà fi sọ̀kalẹ̀ yìí àwọn ni pé ìdí míì tuntun mi ò lè wáyé mọ́ torí pé èké tó lè wáyé ti wà tipẹ́tipẹ́ èyí tó ti wáyé náà ni àmọ́ ká mọ̀ báwo ló ti jẹ́ báwo ló ti rí Sheikh wa Ibn Taymiyyah rahimahullah ó ní màrífàtò sábàbí nìzọ́lù Qur'an ó ní ká mọ̀ ìdí tí Qur'an fi sọ̀kalẹ̀ yòóyìn nù àlàfáà mi àyà yóò ràn wá lọ́wọ́ láti gbàgbọ́ àyà yẹn fa inna ilma bi sababi yurithu ilma bil musabbabi. torí tá a bá ti mọ̀ ní tí kìíní kàbí sọ̀kalẹ̀ yóò fún wa alágbọ̀ọ́yé lórí kí ni tí wọ́n torí ẹ̀ sọ kìíní oyin kalẹ̀ yóò fún wa. so bẹ́ẹ̀ ni ìmáàmù wa Ash-Shatibi òun náà sọ ọ́nà ó ní màrífàtú àsìlámù tẹ̀sí ó ní ká mọ ìdí tí Kùránì fi sọ̀kalẹ̀ láàzìmọ̀tò ìlímọ̀ àràdà ìlímọ̀ Kùránì ọ̀ràn yẹn ní fẹ́ tó fẹ́ mọ̀ nípa báwo ni Quran ti sọ̀kalẹ̀ ẹ jẹ́ fún alákòjúwe nínú ẹ̀ nínú Quran nígbà tó wọn bá sọ pé laysa ala alladhina amanu wa amilu salihati junahun fima ta'imu idha mattaqaw wa amanu wa amilu salihati thumma ttaqaw ọlọ́run bá ní kò sí báyìí fi fáwọn tí ẹ ti pé ọgbọ́n náà bá gbọ́ tí wọ́n ti níbi nǹkan bá jẹ́ ẹ̀ tó bá yàtọ̀ ìrọ́lọ́ tó sì gbọ́ so wọn bá jẹ nǹkan sórí gbogbo tí wọn jẹ òsì láàyè fún wọn a ah! nígbà tá àìsàn falẹ̀ ẹ nínú rẹ̀ àti ẹ̀yìn mọ́mù Bukhari gbà wá sàdé kan gbé kóńtù sáàkì kan ó lóun lòún gbé igbá ọtí dání báyìí fi mọ̀nsílẹ̀ àbítọ́lá nílẹ̀ àbítọ́lá tó ń ha fáwọn yàrá yìí wàkàlà xamuruhum yà wọ́n yìí ó ní ó ní ọtí tí wọ́n mú jọ́nà ọtí ẹni kí ni àfi bẹ́ẹ̀ ó ní àṣírí ìnàbí tí wọ́n tí wọ́n fún olóhùn ní ọtí tí wọ́n mú yọ̀nà ó ní alẹ́ sàlámù wá rán yẹn wá ó rán òṣìṣẹ́ wa pé tó ipe iná lọ́kàmúrà kọ́dé hurrimat wípé ọtí ó ti di wọ́n àbútọ́lá wa ní ó dá ọtí tó kù náà bọ̀ yìí ẹ̀dánù ẹ̀dánù ẹ̀dánù ẹ̀dánù nígbà tí wọ́n dánù ẹ àwọn kan wà pé hey ìta àwọn yìí wọ́n di wàhálà ó dé wọ̀ wá sí i àwọn kan wà tí wọ́n ti kú tó ṣe pé wọ́n kú lójú ogun ni ọtí náà ni wọ́n mú tí ì

tá a ṣe wùwà rẹ ọtí ò kò sí láì fi bí ọtí náà ká jẹ haramu rẹ kò sí láì fi ń bẹ ká fẹ́ràn léyà ká fi mutí tìrìtìrì ká mu gúdà kò sí láì fi ń bẹ ọ̀pá ẹ̀yìn gbogbo ohun tí wọ́n ń ṣe tí wọ́n sọ ọ̀dọ́ di ọlọ́tí lónìí gbogbo nǹkan tí wọ́n ń ṣe lónìí ọtí ni wọ́n ní ẹ̀kíní kan ẹ̀kíní ẹ̀nájí ìbùsà gbogbo ẹ̀ àtà ọtí gbogbo ẹ̀ ẹ̀ eh, ọ̀yà kò sí láì fi. afa mi àsìmọ̀kú tiẹ̀ pé àfáà nínú kùránì gan-an ayà yìí ẹlòmíràn tó tí ò tí mọ nígbà tí ni tí ò mọ kí ìtí ayà yìí fi sọ̀kalẹ̀ nígbà tí o bá ti mọ ẹ̀dá báwo ló yìí o tí ó ṣe pàtàkì gangan ni náà mi tó mú lórí òun ni. nana aisha díẹ̀ bá òtá rẹ̀ àyà ọlọ́run kì í bọ̀ wá ṣùgbọ́n fún nana aisha ok kí n tó mú yẹn wá ẹ jẹ́ kí n mú àwọn ọ̀rọ̀ yìí mo ń bọ̀ lórí ọ̀rọ̀ nana aisha tó ń láyé ó ní àlàyé díẹ̀ tó wà ní. ṣẹ́rí ká mọ ìdí tí kò rárẹ̀ fi sọ̀kalẹ̀ gangan yóò ràn wá lọ́wọ́ láti gbàgbọ́ ìkùránì tá a fi ní tútùkùtù táàbí ń sọ kí ni o ìsọkúsọ láwa tá a jẹ́ àfa àtẹ̀síìrì pèsè bí àkàkí kura ẹlẹ́mìí kan pé ó yá ẹ̀kọ́ kí wọ́n lẹ̀ kó kan sí báyìí náà ni kó wọ́n sì wọ́n tún kéré kó wọ́n sì pé gbọ́dọ̀báwa mo gbọ́ kí ni o lárúbáwá o àfi kí n mọ àyà yìí ni gbogbo àyà náà kọ́ ló ní asinamu nùsùn lò ó mi wà tí mo ní àwọn àyà mi náà sì wà tẹ́sí pé tòótọ́ wọ́n ní àsábù nùzùn ni àmọ́ àsábù nùzùn yẹn kò mọ lórí àwọn tí kinní yẹn ṣẹlẹ̀ lórí wọn nìkan ó ti ń lọ káàkiri ni gbogbo eléyìí yẹn gbọ́dọ̀ mọ̀ so ẹni tí ó tú Quran àbí tó fẹ́ lágbóye Quran ó gbọ́dọ̀ nímọ̀ nípa àsábù nùzùn ó wá láwọn tí làbá àwọn afa ṣe ọlọ́run fi àwọn afa àwọn àwọn ẹni rẹ tó ṣe pé àwọn wọn gbọ́lá fún ìmọ̀ tọ́lọ́wọ̀ fi tara mi lọ́rẹ́ àwọn tó ń tó lásì pé Islam ń dùn wọ́n lẹ́mìí káwọn èèyàn má sọnù ó ń dùn wọ́n lẹ́mìí ó mẹ́lò mi níyàwó wọn. tíwájú tíwájú kan tí àlùfáà wa àbùfàtà àbúkúdà tó kọ ó nàmọ́ wọn lọ́wọ́ zá àwọn nàmọ́ wọn lọ́wọ́ zá àwọn tó sì pé wọ́n gbọ́lá fún ìmọ̀ dùgbésí ayé wọn gan lọ wọ́n pọ̀ rẹpẹtẹ tí wọ́n kọ tíra tẹ́sí pé gbogbo ń tábà kọ́mọ́ ní àmọ́ tó padà sí ọ̀dọ̀ wọn ni kò wá sí nǹkan kan tí wọn kọ ìmọ̀ lé lórí ẹ̀wọ̀n òkè akọ́kọ́ náà làwọn eléyìí sì di kìíní yìí ara yìí ara gbígbé inú ọ̀dọ̀ àrùn ọ̀nà wa sílẹ̀ gbàgbọ́ yìí. wọ́n e. sọ iye àyàtá kìí ní Quran ó ní bẹ́ẹ̀ sì fòun kíìlì lórí pé kò sínú ọ̀dọ̀ àrùn ó wá kà á lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí pé àwọn ọ̀nà tó gbé àdìsí yẹn kọ́ ọ̀hún àfi hadith yẹn gan wọn kò yọrọ ayé ayé alẹ́ sọ̀rọ̀ àwọn alẹ́ sọ̀rọ̀ so a lè gbára lé hadith Kùránì nìkan ẹ wo olú àlù tẹ́lẹ̀ yóò ní torí pé kò lè ní àgbóyé nínú Al-Qur'an yìí wọ̀ kàn torí pé Al-Qur'an hadith ní kí ni òun ní àlàyé Al-Qur'an kí ló ń pè hadith ní kí ni àlàyé ẹni tí wọ́n fa al yìí rán tòkò wá sí ẹni tó fẹ́ lágbàáyé kò á ní kò lè yọ àdísì mm. kúrò gbèsè ayé rẹ̀ kò wá ní ẹni tí kò á lè bá ti wí á fi wọn àdísì wò tó bá bá mu yẹs tá a bá ti rí tẹ́lẹ̀ tá a bá ti rí nu kò á ní ànígbà wọlé ń tọ̀ ń já ẹ̀já náà rẹ̀ àgbáyé ló ti wọ̀ torí pé kò ságbọ́yé kán tó fẹ́ ní. ẹ máa wo kódà àwọn sàhábà fẹ́ dé ṣáàdù tẹ̀sílẹ̀ Qur'an tí wọ́n pẹ́ pé ojú ọba ìlú Qur'an fi sọ̀kalẹ̀ wọ́n sì bá nábì ló bá wọ́n tún máa béèrè lọ́wọ́ ànábì pé wọ́n ń ṣe ọlọ́run á wọ́n sì bọ́ ara rọ̀ lára ilẹ̀ bábára mi wọ́n ti bí wọn pé wọ́n ń ṣe ọlọ́run kí ni yóò mọ̀ yé wa báwo ló ti rí ẹni fún wọn lábẹ́jú eléyìí nana Aisha radiyallahu ta'ala anha nínú àyà kan tọ́rí ọlọ́run bá ní walladhina yutuna ma utu wa qulubuhum wajila àwọn tẹ́sí pé gbogbo tí wọ́n ń ṣe ń ṣe wọ́n ṣiṣẹ́ rí kọ́nà wa qulubuhum wajila àbí wọ́n tẹ̀ ṣe tí wọ́n ṣe ọkàn wọn tún pẹ́pẹ́pẹ́ Aisha wa ni mo ní ń ṣe ọlọ́run nínú àyà yìí awúwà rọ́jùlù yẹ́sìlẹ̀ kùwà yẹ́sìlẹ̀ wàrẹ́ṣẹ̀ ìbùdókàmọ́ra ọwọ́ màdúrà ní kàyà káfọ́ náà ṣé n tọ́yà yìí sọ ni pé ẹni tí ń jalè tí ń ṣe sìná tí ń mutí tí tí wọ́n ń bẹ̀rù ọlọ́run ṣé tọ́yà yìí sọ ni anábìrin la kò ní bẹ́ẹ̀ o ìtumọ̀ ni pé ẹ̀dá sí pé yẹ̀sù ní ń gbàwẹ̀ wẹ̀ẹ̀dà sàdákù ń yọ zàká wẹ̀ẹ̀dà sọ́ọ̀lì ń kírun tó ti bẹ́ẹ̀ ń bẹ̀rù pé ìṣọ́nà ń gbà lọ́wọ́ ni àbọ̀lọ́wọ́ gbà lọ́wọ́ ẹ̀rọ kí ni ìsìnwó ifi rán Aisha àdìsí yẹn o ló fi gbéra ní ọ̀nà Aisha àwọn ọmọ nígbà tí Ibn Abbas tí wọ́n lè bí pé Suratul Nasri ìzájà àbátáǹkà kí ni ìtumọ̀ rẹ̀ ó ní ìtumọ̀ ẹ̀ níbi kí ni o ìtumọ̀ ìtúfọ̀ ẹ̀kúta ní o Ànábì sallallahu alaihi wasallam kí ni wọ́n fi ń tún Al-Qur'ani wọ́n fi súnmọ̀ wọ́n fi ń tún Al-Qur'ani tó a gbọ́dọ̀ gbọ́ hadisi yìí dáadáa tá a bá fẹ́ gbàgbọ́ yẹn nípa alukoran hadisi táwa ní táwa gbọ́ yẹn a gbọ́dọ̀ ní ẹsẹ̀ tó rinlẹ̀ lórí kíni o ká mọ̀ nípa olóhùn làdí báwo ni hadisi ti rí ṣe ní ìmọ̀ ti kọ́ ṣe ní òun fún pé ìlú táwa yìí ibi táwọn kan ti ohun táwọn kan ti jí mẹ́ ní kíni o làwọn aṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní sùn ohun wá nìyí kò sí sígbà tá a ti bàtà tají lórí ìmọ̀ torí pé oníkàlùkù kan máa dá sí nǹkan tó wù ní eléyìí wọ́n sọ yìí yóò wọ́n sọ yìí yóò wọ́n sọ yìí láì mọ̀ ní pé àwọn ọ̀rọ̀ kan wà fẹ́ sí pé ẹni tí ó dá sí ìwọ tó ọmọ tí ó ń pè ní hadith ni tó ọmọ tí ó ń pè ní ulumul hadith torí pé ọlọ́run fi àwọn àáfàá kẹ́ Islam sí tó ọmọ tí ó ń pè hadith torí pé ọlọ́run fi àwọn àáfàá kẹ́ Islam wàhálà tí wọ́n ṣe lórí hadith wọ́n ṣe lórí nǹkan mìíràn ọlọ́run fi wọ́n kẹ́ islam ọmọ agbìyànjú gidi gan so kí n má fọ̀rọ̀ gùn a ní láti mọ̀ nípa kíni o nípa àdìsí ká lè lágbọ̀ọ́yé nípa alukur'an pọ́ǹtì kẹta ni pọ́ǹtì kẹrin òun ni ilé kò sí bá a ti fẹ́ ṣe a sì ní ìdí àwọn tí wọ́n ti ṣíwájú wa láwọn tí wọ́n ti kọ́ tíra tafsir àwọn tafsir alukur'an àwọn kútùrù tafsir a sì ní ìdí wọn eléyìí lágbọ̀dọ̀ mú àlàyé wọn dáadáa lórí ẹ̀ àwọn ṣẹ́kù wa àwọn tó ràn án jù wá lọ àwọn kà á jù wá lọ wọ́n ti débi táwọn òbí wọn tó máa dùn lẹ̀ sí lórí tíra tẹ̀sí àwọn kújúkú kàfà sí i àwọn tíra tẹ̀sí ká máa kàfé Kùránì ṣe rí màá kọ́ fẹsẹ̀ wa débi kan ibẹ̀ yẹn ló lè rọ̀ wá lọ́rùn torí pé ọlọ́run fi àwọn àǹfààní ẹ̀sìn pé ọ̀rọ̀ ẹ̀sìn dùn àwọn ti ka àwọn tí ra tàfàsí rẹpẹtẹ wọ́n ti wá yọ òróró ẹ̀ wọ́n mọ tẹ̀sí eléyìí wọ́n mọ délé yìí wí wọ́n mọ kí ni mọ̀sáàlì kùtù wà bí eléyìí wọ́n mọ kí láǹfààní bẹ̀ wọ́n mọ kí lélẹ́yìí kí láǹfààní bẹ̀ kí ni yìí kí láǹfààní bẹ̀ ẹni fẹ́ ka ẹni fẹ́ ra tí ra tẹ̀sí rẹ̀ hàní ó gbọ́dọ̀ kọ́kọ́ ní àwọn tí ra wọ̀nyí ilé yìí tó gbajúmọ̀ jù ń bẹ̀ òun náà ni tí ra àfa àwọn òṣèlú sàbí àtẹ̀sí rẹ̀ wà ní mọ̀fàsíwò eléyìí gbajúmọ̀ dáadáa tíra yìí ìdí mẹ́ta ni ó ti pè fún wa torí tẹ̀síìrì tá a kà ó nì tẹ̀síìrì pín tẹ̀síìrì lè ráàyè wá èyí tó jẹ́ kí n bí àsáàlì wà àwọn tẹ́sí pé tó kùránì àti hadísì àtàwọn àkúwárò sàhábà ni wọ́n yẹ tú àwọn bẹ àwọn tẹ́sí pé wọ́n ní àwọn náà ní alẹ́ fìlà káyìí wa náà sí kéèyàn sì tó ráàyè wọ́n bá wọn o nípa ọ̀fẹ́ fi ìmọ̀tọ́nà ń fún ọ láti fi tu ṣòwútù rè é. àwọn ọwọ́ jẹ́ kánlá àwọn tíra tẹ̀síìrì tó pọ̀ rẹpẹtẹ tó pọ̀ gidi gan lórí àkídà tẹ̀síìrì wà ló tẹ́gbẹ́ lórí àyà àkídà nìkan ló sọ. àwọn tó jẹ́ àkàmọ́nù kùránì àyà fíkìrù nìkan ló tú àwọn náà ń bẹ. àwọn tó ti pé ọ̀rọ̀ lórí sáyẹ́nsì nìkan ló ṣe àwọn náà ń bẹ. kọ́dà níbi tó dé àwọn oníṣúfì náà ní kí ni wọ́n tẹ̀síìrì tiwọn tábìlì àtẹ̀síìrì àmọ́ wọ́n mú májèmú wá pé àgbà pé tẹ̀sí lè ṣááyí wà ọlọ́run fi wá ń la ká ìdúrà wa lọ àmọ́ májèmú náà rèé nínú àpẹ́gbà wọlé tíra tẹ̀sírì Sheikh wa Al-Alusi rúùn màání wọ́n gbà wọlé torí kí wọ́n rí kó tẹ̀lé kí wọ́n tẹ̀lé àwọn ṣùrùtù wọ̀nyí torí ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra mi ìbẹ́ mọ rí gbogbo tẹ̀sírì náà kọ́ ní bíbọ̀ ti ká ọkọ̀ da olóògbé olùyẹ̀tọ̀ olùyẹ̀tọ̀rù torí ẹ̀ ìlú tíra bẹ́ẹ̀ ni tíra wa tíra ṣẹ́fù wa Abdulrahman tó lòun yìí tó ní ìtìjà fẹ ìtìjà láti ní Qur'an kẹrin fẹlifọ́tì rọ́bì rashà ìdí mẹ́ta lòun náà lọ́ọ́ fi ṣe dọ́kítọ́rà wọn bẹ́ẹ̀ ni tíra wa tíra ti sas dọ́kítọ́r Abdul Gafur tó náà ṣe at-tafsir wal-mufassirun fi thawbihi al-jadid àwọn tíra pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tíra yìí lèyí kọ̀kọ́ rà ó ti sọ pé lọ́kọ̀ sílẹ̀ pé tẹ̀síìrì yìí àfárà tó ṣe rèé bójútó kò láàrin rèé ibi tó dá sí rèé ibi tó kù sí rèé téèyàn ò fi ní ra ìràkúra káwá ka tẹ̀síìrì kùránì ká tó bọ́ sí yóò fún yóò mọ̀ fún wa ní kíni àgbóyé nípa àlùkùránì káka àwọn tíra tàfàsíìrì àwọn tàfàsíìrì àwọn tàfàsíìrì àwọn nǹkan tá a ní lónìí ni pé ọmọ ènìyàn kan jáde tẹ̀sí nílùú àbí tẹ̀wọ́n ká sọ ìlú wa yìí kíni kí sọ́ọ̀tì a kan jáde ní títúkù alẹ́ ìlẹ̀ kan náà ni bẹ́ẹ̀ sì ni eléyìí ò rí bẹ́ẹ̀ o eléyìí ò rí bẹ́ẹ̀ sòtò ní àsìkò àyè nígbà mí púpọ̀ láti sọ̀rọ̀ lórí agbára yìí àmọ́ ká láwọn tíra tàfàsí ká sì mọ àwọn owó ni wọ́n tọ́ra àwọn tíra tẹ́ pé àwọn tẹ́ pé wọ́n ní àwọn àwọn ìtàn tẹ́sí ẹ̀ máa kábàáyé orí yóò sì máa wọ́n pé àwọn náà ń bẹ́ o wọn bá àwọn tẹ pé ẹ ọ ká ah, ṣé kí n náà bẹ lẹ́yìn tí wọ́n á bá mi ó fẹ́ sọ̀rọ̀ lẹ́yìn kò sọ́rí yóò wá fi wá lé mú ìtàkùn bẹ́ẹ̀ yóò kàn ju rẹ̀ gbìyì kò ní mọ ìtàn yìí báwo ló ti rí ṣáà lẹ́yìn gan-an ó kọ́ ṣé ó ṣe ìtàn yìí ìtàn lóṣù tó tiẹ̀ kọ̀ rẹ̀ ti gan ẹ̀rí mi ní ìkànnà àṣàlá ìlú ó fẹ́ wọ sọ́nà so gbogbo àwọn gbọ́dọ̀ agbọ́dọ̀ wọn kí làwọn àwọn tẹ̀fsìrì àwọn òwò ni wọ́n ní tó ń bá àwọn ìtàn ní wàtẹ́ sí wọ́n gbé wá sọ̀rọ̀ sí tẹ̀fsìrì ní ìjọsí pé àwọn ìtàn yìí kò bọ́ sí agbọ́dọ̀ mọ́ ta agbọ́dọ̀ mọ́ fẹ́ ka tíra yìí èlé rẹ̀ kì í mú torí ẹ̀ tábà tó fẹ́ ra wọn tíra tafasiri kára wọn kí ni nusa muhaqqaqa mukharaja àwọn tẹ́ wọ́n ti ta kéèkì wọ́n ti sọ̀rọ̀ kúnra ilé yìí o kò ní báyìí o ilé yìí kọ́ o kò ní báyìí nínú tààtù ní tààlì fi gbàgbọ́ yàgò àná òun ni ká ní àlòdújù káàní lọ́gà òbíyà ká rí pé àjìnà nínú lọ́gà òbíyà torí pé kòránì bẹ́ẹ̀ ti rí ni à tíra èdè ni o ẹni tí o bá jìnà lọ kòránì òní ma bóun yẹn ti tú kòránì o ó gbọdọ̀ má yóò mọ náà wù yóò mọ sọ́ọ̀fù yóò mọ bàlágà yóò mọ gbọ́ àwọn ìmọ̀ yìí torí pé kòránì bẹ́ẹ̀ ti rí ni màjáde ń àkíkà ń báwo ni ó ti tú tó bá níbẹ̀ nígbà tó lọ ní west alul káríà ẹbí ẹbí ìlú léèrè gbàgbà ìlú ọlọ́run sọ tìpátìpá ti mọ tó wà ń bẹ̀ yóò da wàhálà sí ní kí ni o sí ní agbada tó tọ́lọ́wọ́n bá ní kí ni kẹ́kẹ́ ayé ti ń jẹ́ tó ní yóò nà ìka tó ní kan kárọ̀ ìṣàyàtì. society. ọ̀gá bóòlù ní ìṣèdáni ṣe wá ló bá wù tọ́wọ́ fi ní tuntun yóò bá ti lágbóyè àwọn nǹkan wọ̀nyí kó mọ kí làwọn majaz tó wà ní kura kí làwọn akíkan tó wà nílẹ̀ tó tẹ̀ wà lọ́kàn. then ibi àwọn majaz yìí ibẹ̀ tún lé ìwọ́n ti já lu agbami ọ̀rọ̀ míì pẹ́sí tó wà lórí ti ń yín láàmú lónìí òun ni wípé alukur'ani mọ̀kàmá tún bẹ́ẹ̀ mọ̀tàṣá ti wá tún bẹ́ẹ̀ eléyìí ọ̀rọ̀ tọ́pìkì kan ni ó wà ní nǹkan tí ń dá wàhálà kalẹ̀ lágbàáyé lónìí àwọn ṣèkò wà lè sọ fún wa jù bẹ́ẹ̀ lọ wípé pé ìwọ̀nba táwa kalẹ̀ wà mọ̀ àwọn tó ti ṣáhádà ẹ̀ lágbàáyé torí pé àwọn kan nínú kò sí majazi ní Qur'an bí àwọn ṣèkò wà ní kò tí ní àwọn kò sí majazi ní Qur'an àtàwọn tí wọ́n tẹ̀lé mọ́sàbí wọn wọn ní àyọ̀rọ̀ màjáàsì wà nínú Al-Qur'an ibi àwọn ọ̀rọ̀ tẹ́sí pé tó bá lò kì í ṣe òun ọ̀gá mẹ́gbà lérò ó ní ìka mẹ́fẹ́ gbà lérò ó wà nínú kíni ó wà nínú Al-Qur'an ibẹ̀ lẹ́sìn máa ń tán fún nídá àwọn mọ̀tàṣàbí láti nínú Al-Qur'an wọ̀nyí ibi tí wọ́n ti ní yẹ́dù dá ifá ọkọ̀ àyè ọwọ́ náà ń bẹ lọ́wọ́ wọn. àwọn kan ní aṣáwọ̀ aláwọ̀ ṣáwọ̀ lọ́wọ́ náà bá lọ́wọ́ ni tàbá ká fún ìtumọ̀ míì ẹ̀hún yẹ́dùn yẹ́dùn ní kúndúrà agbára lómìnira wọn ni àá ah, àní ah, fún ìtumọ̀ kankan. àwọn kan ní àwọn kan nù àní fún àgbàbọ̀ lọ́wọ́ ọwọ́ ẹ ti rí yóò kàn wá. nígbà tó lọ́run ní wọ̀sánà ìfúnká bí àyùnì náà ìwọ nú àwọn akọ̀kọ̀ yóò gbẹ lójú ojú ọlọ́run ojú àwọn bá tó. àwọn bá gbogbo ayé tí wọ́n ayé rẹ̀ kan náà ah, ojú yẹn wọ̀ tóbi gan. so òun lọ́ mú torí ẹ̀ ló mú gbogbo ẹni tí í sọ olórin nínú àwọn tí wọ́n dá wàhálà kalẹ̀ yìí ẹlòmíà ní ẹlòmíà bẹ́ẹ̀ kí ọlọ́run àwa ní ọlọ́run bá ọba ọlọ́run gbogbo wọn tí yọ ọmọ ẹ̀ lọ́fìn torí òun ti mọ̀ yí pé nínú òrí tiwa àfi kéyìn ó ní ọwọ́ ló lè fi yọ̀yọ̀ nínú kiri o nínú nǹkan tí yóò wá ní ọba ọlọ́wọ́ gbogbo wọn tí yọ ọmọ rẹ̀ lọ́fìn. ọwọ́ ó ẹlòmíràn ní ọba abẹ́tí lukara bí ajẹrẹ torí pé ó gbà wípé kétí yìnyín kétí yìnyín lu ó gbà pé ajẹrẹ tàbí ajẹrẹ ó ní o ó ní o ó ní o tí èyí bá bẹ ebi yóò kọ́ ọmọdé yẹn ojú ọmọdé yẹn fi fi ojú ọ̀gbẹ́ à ntọ́nà fi ń gbogbo táwọn yẹn sọ yìí ọba abẹ́tí lukara bí kí ni o bí ajẹrẹ ni so gbogbo eléyìí ó máa wọ yẹ ẹlẹ́yìn bẹ́ẹ̀ kẹ́ ọ́n àní ọba ha ọba hi ọba hùn ọba hùn ẹwà kí ni tiwọn ti rí kò ń kí wọn ti wọn tó lè rí yẹn. torí pé àwọn ẹ̀kọ́ yẹn sọ̀rọ̀ fún un tákọ̀ yẹn bá ti sọ̀rọ̀ fún yàn táyì bàtà bá ti wà gbogbo nǹkan ló ṣẹlẹ̀. sọ̀tà ti wá débi mọ̀tàṣàbí láti yẹ àwọn ibẹ̀ mi wọ́n dà wọ́n kà fara ẹ̀lòmíì ìpínlẹ̀ yìí káfíìn ni tó wọn làwọn kan mùjásímà ni wọn àwọn kan mùsábíà ni wọn àwọn kan kìnìkan ni wọn tó ń náà dá wàhálà kalẹ̀ rẹpẹtẹ lórí àgbò àlùmọ́ àfi kéèyàn wá farabalẹ̀ kéèyàn farabalẹ̀ dáadáa kó wò pé ìwọ gẹ́gẹ́ ni àwọn sálàf sálẹ̀ sáwọn ní tàwílì àríwá ni tàwílì wọn báwo ni wọn ni wọn ni wọn ti ń ṣe táàfin mọ kí láwọn kan tí àwa náà ẹ torí àsìkò ọ̀rọ̀ pọ̀ lórí ìyẹn náà mọ torí àsìkò akọ̀rọ̀ dà mọ́ torí pé ẹ̀hẹ́n tó èyí tí fi ṣègbẹ̀yìn náà ni pé tá a bá fẹ́ gbọ́ àlùkò àná dáadáa tá a báwo ni túmọ̀ rẹ̀ ti rí àfi kí a ní àwọn nǹkan wọ̀nyí ó ti di báyìí ẹ wàá rí àwọn nǹkan wà tẹ́sí pé tí èèyàn bá ní kò ní gbọ́ kò á nìyẹn tí bá ń ka kò ní yé àkọ́kọ́ ń bẹ̀ nínú nǹkan tí kò á nìyẹn fi téèyàn bá ní òun ni wípé kéèyàn máa mọ ìyàtọ̀ láàrin àwọn nǹkan òun sọ̀rọ̀ ẹ̀dá àwọn nǹkan wo ni àwọn wo ni israeliyat onídàá àwọn israeliyat láwọn ọ̀dọ́ tí wọ́n sọ wọ́n sàṣọ mọ́ kùránì náà ni wọ́n fi ń tú kùránì kéèyàn máa ní ìmọ̀ ìyàtọ̀ láàrin yìí ẹ máa wọ́n sìn ẹ̀ ṣe ra ẹnifísẹ́ǹsì rí dé lónìí ẹ̀ ṣe ra àfáà míì tí ó ní àdánù ìdáwúdà ó fẹ́ ìyàwó ninety ó wá tún rí ọmọ yìí nìkan tí wọ́n níyàwó tó tó níyàwó tó dáa ó tún wá ń ran ọdún ogún ó tún wá pa ó tún wá gbọ́ ìyàwó rẹ̀ ẹ ṣe ìsínà o ànábì ọlọ́run a sì pàrọ̀ ọ̀run ṣé alọ́wàdì ìsínà kọ́ làwọn èèyàn ẹ̀rẹ́ ànábì Musa fìyàwó rẹ̀ ẹ̀yìn rẹ̀ iná rẹ̀ ló bá múná ló bá sọ sẹ́nu òun òun ti ń kílò wípé owó ni ìtumọ̀ tó ní pé wàá sí kíni. ويسر الأمري ومسلمين ويسر الأمري علمتك لتنبي لساني sẹsọ bẹ kìlára ní kí ni wọn náà tọ́ kí ni wọn yà kí ni ka kára yìí bí yìí máa ẹ yẹra kásá fúlẹ́ máa fúlẹ́ jìnnì ẹsọ ó ní gbẹ torí ẹ lórí bẹ́ẹ̀ sì ni tẹ́lẹ̀ lórí ká àwọn ìtàtó sọmọ kí ni yìí kì í ṣe bẹ́ẹ̀ o àmì ẹ̀ àmì musa ò kí ló lò ó kí ló lò rárá àwọn àwọn ìmọ̀ wà lórí àwọn tó ní àsìkò sábọ̀dọ̀ òun yàtọ̀ láàrin kí ló àwọn ìṣẹ̀lẹ̀ ìyá àti tó ṣe ni wọ́n so àwọn àfáàdé ṣe tí wọ́n lóye pẹpẹtẹ ìṣẹ̀lẹ̀ ìyá wọn ṣe sí àfi ká mọ̀ dáadáa tẹ́yìn bá ti wá mọ̀ tọ́jú pé tiẹ̀ dédé kó kàn mọ́ ìtàn olóba àwọn yẹn lẹ́yìn tó kà sí mú yóò kà lóka lẹ́yìn ìlú ẹ̀kọ́ náà yóò ṣe kò ní ìtumọ̀ kò ní dàgbọ́ yẹ àlọ́ àlọ́ so àwọn yẹn ní ìjẹ́ ìtàn tí ò òní gbàgbọ́ ní ọ̀rọ̀ ayò torí pé ẹ̀ṣẹ̀ àti ìmọ́lẹ̀ wọn bára wọn lọ́wọ́ wọn wọn bára wọn lọ́wọ́ àfa àti ń ṣèpèsè àfa àti ti ń gbé sáájú àbíkínà kòdù wàrà àbíkínà pè é tí ń lọ bí ọ̀ṣun ṣubú ṣẹ̀mọ̀ ṣẹ̀mọ̀ báwo lè yí ó ti pọ̀ gbogbo ẹ̀ níṣẹ́fá ilé yìí ò lè ní ju àgbo ìwọ́n yẹn ọkùnrin rò ní ṣíṣípò àná وطلبني الإمام الشافعي أن أصوم شكوت إلى وكي سوء حفظي فأرشدني إلى ترك المعاصي لأن العلم نور بالله ونور الله لا يهدى لعاصي سوء يقول جاري تشوجي نسيش راو كي يتوى إتبار تيبا لوكا مقدمة زي كتب lórí tí àfihàn ẹ mọ bó ṣe sọ kóun gbogbo bí kò á lè kìí ṣe kìí ṣe àtúntò ọlọ́run òun ló lè láwọn màá fi tètè àmọ́ ẹ̀rọ bí ah, ẹni yìí ìgbé ẹ̀rọ ẹni yìí ó kàkùn àdìjá ìgbénu rẹ̀ báyìí ni ìṣesí àwọn èèyàn ṣe kàkùn àdìjẹ́rẹ́lẹ́ kò àdìjẹ́jẹ́ wọn ọlọ́run fún wọn lágbọ̀ọ́yé tó pọ̀ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ rẹpẹtẹ lórí àkùrán tó kí má ba àsìkò jẹ́ ẹ ìṣeṣe bẹ́ẹ̀ pé ibi tí wọ́n ní kò sọ̀rọ̀ lọ mi ò sọ̀rọ̀ lọ bẹ́ẹ̀ ọ̀nà mi ibi tásìkò ká mi mọ́ ni ẹ̀dá àbùkù má mi yẹ púpọ̀ àti pé tí a káyè ní ìmọ̀ mìíràn tó ra wọn ní ọ̀ba àti pé ọ̀gbẹ́ àwọn tá a jòkó náà ní ohun tí ó mọ̀ ní ní èdè tiwa òun ló jẹ́ kí n sọ̀rọ̀ yìí ọlọ́run kí kó àmì sàn lẹ́sẹ̀ rẹ̀ ẹ pè mí ọmọ kí ó lè ní ọ̀nà ayẹyẹ o wọ́n bá yìí tí wọ́n lé kiri ní òun ni wọ́n kalẹ̀ èyí ti bá sọ́ra dábẹ̀ fàmílà gbà èyí tó bá kú bí ẹ̀ka tó fàmílì ọ̀mìnà ṣùgbọ́n ọlọ́kùn tó wọ́n ṣe sọ kí agbọ́dọ̀ tó ń bá yẹn ṣe tí abákan tó bá ṣe kí agbọ́dọ̀ tó ní kí adéládéka ní Allahu akbar kẹrí rà ọ̀nà tó ní bọ̀ èyí tọ́lọ̀ bá tiẹ̀ tóbi wọ́n tá àpá tí wọ́n ná mímọ́ ó dé kámọ̀ kọ́lọ̀ tóbi púpọ̀ hakama sílìkan la nẹ́sítẹ̀tì anuwa fìyà akama bàtà tùmínà mahalif wàlákin kámọ̀ kọ́lá ọ̀ṣunbáṣunbá alayhi wa sallam. من أتى إليكم معروفا فكفئوه وإن لم تجدوا ما تكفئوه فقل جزاك الله خير الجزاء ọlọ́run bá sọ yín ní ẹ̀sán náírà tàbí kìláàmà àsìkò tí ó ti lọ ètò àánú ètò ní àṣọhánú awolìjáhìzà kí a pín ẹ̀bùn kí ti wọnú الجائزة عن تاريخ One two hundred. Now, eh, àkọ́kọ́ náà ẹ dákun jàmáà ẹ jẹ́ kí a dúpẹ́ fọ́lọ́run ẹ dàpọ̀ ẹ̀wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i lábẹ́ bẹ́ẹ̀ ká kí àwọn afáwà tó wọn kó ṣẹ́ ọba tí ó gbà fún yín tó dá yín dáadáa iṣẹ́ tí wọ́n gbé fún yín iṣẹ́ tó tóbi ni wọ́n sì mọ̀ pé ẹ̀ka ẹ̀sùn ọba tó tọ́ yín sọ́nà ẹ sì mú gbogbo mọ̀ọ́dún náà ẹ bá wa fún òróró rẹ̀ wọn kálukú sì ráǹfààní ọba tó ní kéré yóò pé ọlọ́mọdé yẹ wú. àwọn tó fẹ́ràn yìí ni wọ́n sàmì wò. àmín. gbogbo yìí lè fẹ́ràn ẹ sílẹ̀ kà sí. àmín. bisimilayi náà tó iná. bisimilayi náà wọ́n iná àti iná kò gbọ́sẹ̀ àfàṣẹlẹ̀ kò wọ́n iná ṣẹlẹ̀ kò wọ́n lọ́wọ́. ètò tí wọ́n ní kí a fi bọ́ nígbà tó bá dìgbà àwọn tàlẹ́kọ̀t àti àwọn mudakhalat òǹkàlùkù máa fi ti àǹfààní tá a rí gbọ́ yé nínú ọ̀rọ̀ wọn yìí òǹkàlùkù mà sọ. àmẹ́yìn tí wọ́n ní kí a ṣe alikọ́ọ̀mù tí a sọ yìí ó wọ míà yìí ó dájú pé gbogbo ẹ̀kọ́ ni a ti pín jáde bóyá wàá kó yìí tó kù sẹ́mi lápò tí a bá ti ń pè àwọn ètí bẹ lọ́wọ́ àwọn yẹn bí ó bá ti síbẹ̀ bí ó mọ̀ mú mi ọlọ́wọ́ sì ṣe kó jẹ́ kó gbogbo tàpọ̀ mi ní gbogbo ti bẹ́lẹ̀ náà rọ́kùnmù tí wájú bẹ lápò mi ni ó mọ̀ pé ẹ̀rù bẹ̀ lọ́lé. <laughs> na ẹ àmọ́ àwọn ètò ti jáde ni ká lè bá àwọn ètí alágbè ọ̀dà. ẹ ó ti wù kórí ó dájú pé àwọn kan yóò ti yóò ti jáde ẹ ẹ jẹ́ ní kíndé tí ò ní <laughs> náà òní ni àmọ́ ní ti yíjíra ń bọ̀ ìjọ kejì ọdún náà ní àbí ẹ̀ bàbá mú lẹ́mú ká mú tọ̀ àmọ́ ẹja mú ti mùsùlùmí ìta ni lẹ́mú mi lọ rẹ̀ ńgbà náà. ẹlẹ́kùn ó yá máa wò ó wọ́n náà tó wà lọ́wọ́ rẹ̀ lẹ́mú náfà kọkànlá kò sí. nàmbà tàtí nǹkan. kò sí ìhùn náà ẹ dákun ẹbẹ lómi wò nọ́mbà tí ń bẹ lọ́wọ́ ló ti dérí rẹ kó lò <laughs> ó tó ni. boys ṣe àdìgbà lọ́wọ́ rẹ. náà tọ ẹ káwọn ọmọ bọ̀ wá ní ọwọ́ sàlẹ̀ ńgbà náà nọ́mbà eight ah Allahu Akbar ah ah tọ́ <laughs> bàbá yìí sì bí epo ni wọ́n fún nọ́mbà ńlá sí òun ni wọ́n fún nọ́mbà láti abẹ́ ẹ̀rọ náà ẹ̀yìn wò ṣé eighty náà ṣé eighty kọ́ ẹja wò ẹmuwa ẹmuwa ẹhẹn aha ah. eighty lélẹ́yìí àríyá bẹ́ẹ̀ asọ̀rọ̀ ma méjì ni wọ́n kọ́ ẹhẹn olóyún sínú eighty nine. ló tún fẹ́ bí náà kí ni ó wá jáde bẹ́ẹ̀ tọ́ ẹgbẹ́ lọ tóbi. Àwọn ẹ̀sìn ẹ̀jẹ̀ tó wọlé ìjọ kí nọ́mbà mi jáde o. Bí a bá mú eléyìí pẹ̀lú ògùn ọlọ́run yóò lára kó wà nínú àlìjẹ́nà. Àmọ́ ṣíṣe àlìjẹ́nà. Mú nọ́mbà fọ́ ni. Ọlọ́run àkàlù wa. Eh, Wọ́n á lè fún olè fún yín mísà Mẹ́ta ni tọ́. Àbí ẹ̀rọ lọ́wọ́. Nọ́mbà eight kọ́ ni apẹ̀tánìsì ní nọ́mbà fọ gbọ. àwọn kò lọ. Number four. amúkàtàrí kó amúkàtàrí kó yìí nọ́mbà ẹja wò. Nọ́mbà fọ àyùsọ ẹdùn o ṣé àràbíyà náà mi kọ́ ni àbí english ni ah, Number four. gbọ́dọ̀ lè nọ́mbà tírì lè. ẹ kò wá òsà. Ah, number three. Three years na. Three years na lele. Ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́. Tó bá tó bá jẹ́ kó tó bá yẹ bára bí yà gan ni ibi tí fọ́ọ̀ kọjú sí kọ́. Ibi tí ọkọ̀jú sí kọ́. Tó ọwọ́ ọ̀tún ni fọ́ọ̀ wọ̀. Ẹgbẹ́ àṣà wa ọwọ́ àti àlùbọ́ọ̀mù ti èyìnbó ni wọ́n kọ tó ti yé ọlọ́run yẹn kí nọ́mbà tiẹ̀ ló jáde nígbà tí ó ti wá kó ẹ̀ lọ́wọ́ ti à ní pé nọ́mbà tírì ní ìsìn. Ah, náà ẹ nọ́mbà ah, nọ́mbà fọ́tì ṣé nọ́mbà fọ́tì ò tí ì lè déta ta ni nọ́mbà fọ́tì wà lọ́wọ́ ẹ̀ nọ́mbà fọ́tì kọ́ nọ́mbà twenty five kò sí two thousand and sixteen na number six kọ six wà bẹ́ẹ̀ ọbẹ̀ kẹ́ fọmọ sí lẹ́yìn ilé. méjì ló sì kú tá a lè di. látòkè ẹgbẹ́ láti ní pẹlẹbẹ. nàmbà tù wọ tírì. nínú rẹ̀ ń náà. ìyá mú ma ní báyìí kò ní. adigbẹ́bọ́lọ́. ọ̀yá kò dábẹ́ á ní òwúrọ̀. adigbẹ́bọ́lọ́. Eh, ọlọ́run ní ló bàjẹ́ nàmbà tí ì ti tún padà wá wọlé. àbíkà tó yí ọkọ rẹ sẹ́yìn láyé ọba yẹn fà nǹkan ni ọba ṣe ah, lẹ́tà yìí máa jẹ́ o. nàmbà eh, seventeen. nàmbà five kò sí twenty ẹnìkan dákọ̀ nọ́mbà kan lẹ́ẹ̀kan. sixteen. ẹ kálíbà lọ́nà lọ ẹ̀já tó wò nọ́mbà yẹn tí ń kọ́ òkè lọ́hùn lọ́hùn nọ́mbà sixty. ẹ̀dá nọ́mbà sixteen. kò sí ó ti bì nàbàjẹ́ lè sixty two ok o oh. four five six seven eight nine ten eleven twelve thirteen fourteen fifteen sixteen seventeen eighteen nineteen twenty twenty one twenty two thirty one thirty two thirty five oh, ṣe ìní mẹ́rin kan báyìí dá lẹ́nu ọ̀la. ọ̀bí ẹ̀ Eh. Okay, okay, okay. Okay. Hey, eh, eh, yeah. àti fifty di hundred. ok ok o da ẹ sixty nǹkan ẹ yẹ wò ó ga o àwọn tí ń pin náà ẹ pin dáadáa bí tẹ́tí lọ pé ó dáa hmm. ok eighty nǹkan ẹgbẹ́ lọ lórí eighty eighty eighty eighty ó dà ó ní o. ẹtì ni ẹ máa mọ ẹtì ọ̀dà tírí ẹ̀ kan gbọ́ olórí sáàkó àlépè mọ́ dá padà náà stop àdúgbò kọ́nà ẹ dàbẹ̀ ìyá alẹ́ kan àbá yóò yá máa yá ẹ má yá o. nígbà tí ó bá di ìgbà mi pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́wọ́ jẹ́ ọmọ ẹ̀jẹ̀ báyìí lọ hmm. tọ́ àdúpẹ́ nígbà tí ètò wa tún tẹ̀síwájú a tún mọ ẹ̀yin tí nọ́mbà mi wà lọ yìí tọ ẹ tẹra bá dùn àdáyà hmm. ẹ má fi kura nílẹ̀ òun náà lágbọ́tà. àtàwẹ̀. wọ́n tí ọba ní fóònù lọ́wọ́ àsìkò àwọn láti wí ẹ̀mí ti ẹ̀ ẹ̀ tẹ́ you know uh, salad yes. àwọn quick finger kan bẹ o. àdìsá àdìsá. tẹ yàwọ mi. àwọn àlè bàbá ẹyin sáyẹn bá yín lóde. fún yín. a fún àwọn afáàtì wọn ṣiṣẹ́ látàárọ̀ ìsásùwà Abdulhakeem anahuri ọlọ́sà jẹ́ kí ariwo pẹ́ àṣẹ́nà alhamdulilayi ó ọlọ́ọ̀ni kúnkún owó tí a lè rí nítorí nígbà tí ẹ parí ọ̀rọ̀ yìí ìtẹ́ mi ni wípé bóyá iṣẹ́ ikú èyí tí a lè rí ti ṣe mọ̀ dùn tí a fún yín èmi wá fún yín lẹ́sìn wípé okun àti rí èsì tí a lè rí alhamdulilayi ọ̀rọ̀ rẹ̀ tó nígbà tí a kí ẹ̀yìn a kí ustaz wa Adam àwọn tí ó ṣe pé àwọn gẹ́gẹ́ ní ìfẹ́ kò wọ́n ní fún dání o àwọn oyè oyè jù bẹ́ẹ̀ lọ àwọn ni wọ́n dá gbogbo ẹ lẹ́ máa sọ wọ́n ní ẹ̀sán rẹ̀. àwọn àwọn àwọn àdúrà kọ́lọ̀ sábà sọ wọ́n ní ẹ̀sán rẹ̀ ẹ̀rí bí wọ́n bá yìí yóò máa dùn máa yóò sì máa fi ojú wa wálé ọ̀pọ̀lọpọ̀ yẹn ní òní tí ń ṣe ní òní ọdún àwọn bá ti kó jọ yìí nísìnyí á tún mọ gbalada gbogbo ládà onísìnyí òun àwọn yọnú ẹ̀ ní kọ̀ọ̀kan òun àwọn yọnú ẹ̀ fún àwọn sars gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n yọ pé èèyàn bá pè dé ọtí lónìí náà ni wọ́n yọ nínú gbogbo àwọn tí wọ́n jọ mutí wọ́n yọ ládàkọ̀ kan bẹ́ẹ̀ wọ́n wà tó kó fún ẹni tó náà pè dé ọtí wọ́n sábà sọ ilé sàn ní ìlànà ìlọ́dọ̀ lọ́wọ́ àwọn àti tí àfi kí àwọn sásùn aṣáájú dín wọ́n sì fi kí ọ̀rẹ́ mi àtàtà afa Ibrahim alẹ́bí wọn fa aláàmà ọlọ́sàjẹ́ kí ariwo pẹ́ wọ́n á kí afa wa gbogbo gbogbo wáyé àyè àwọn náà ni afa wa sọ ibùdó ayé ọtí ní àná ọlọmọsá jẹ aríwọpẹ ọlọmọdọdọ fún wa kí gbogbo ilé pátápátá abáfẹ́yìndé tó jẹ tó jẹ àkàrà kíkì tí ó nídìí àmọ́ kíra gbà tí nítorí ẹkẹyìn kí mi ni àbẹ̀tà nídìí lọ́nù ọlọmọsá máa sọ gbogbo ẹlẹ́sàn ó ti rí gbogbo àwa tí a jọ jẹ́ ọ̀rẹ́ ara wa àwọn àtọ́ lára ó ṣeun ó yé yín àbí àwọn ẹbí yóò yé yín. náà èyí ibi tí mo ti kọ́kọ́ fẹ́ gbé e lórí MTN mi ẹ wà pẹ̀lú mi ẹ wà pẹ̀lú mi náà Queen Finger náà fifty zero four forty six thirty sixty seven sixty five zero one okùn nọ́mbà méjì àbí méjì kan ló kù àbí méjì kan ló kù four one mo jẹ́rìí. rò pé o ti bọ́ sọ́wọ́ ẹ tó bọ́ sí báwo. ẹ̀yẹ kan ti lo kan ti lo ta ló lò. ọ̀dọ̀ ta ló bọ́ sí ẹ̀dá pẹ̀lú jámọ̀ náà tí ó bọ́ sí. ọ̀dọ̀ ta ló láyè kan ló bọ́ sí káwọn pèsè bọ́ sínú ilé. rárá o ẹ̀yẹ kan ti lo. ta ló bọ́ sí ọ̀dọ̀ ta ló bọ́ sí. ọ̀dọ̀ ta ló wọlé sí. ṣé nẹ́tíwọ̀kì ló gbà. ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ dá ẹ gbọ́ jésì ẹ̀fẹ̀ ẹ̀dàkùtù ọlọ́run ẹ̀jẹ̀ kí ọ̀rọ̀ ìyànjú afẹ́ mọ ọ̀dọ̀ ẹni tí ó bọ́ sí kámọ́ nítorí ó ṣẹ̀ṣẹ̀ kó jọ pé káàdì tí wọ́n tà fún wa ta ọ̀dà káwá ní ìta padà ká gbowó wa. ìrànlọ́ ti lò jẹ́ bí bá tún pé abáàdì abáàdì rí kíní yàn wọ́n tún pé wọ́n tún pé ó lè jẹ́ nẹ́tíwọ̀. ṣé ẹ̀dá kò ń ta ti wò ó? kò wọlé sọ́nà ní kankan ọ̀dà òun lá òun lá tún gbé gbẹ̀yìn àní tó bá tó bá yẹ bẹ́ẹ̀ ó kàn kúrò báyìí zero bẹ́ẹ̀ ni ṣé wà pẹ̀lú mi glow na thirty one seventy seven sixty nine seventy eight fifty eight thirty seven six fifty two now mo ló bọ́ sí ọ̀dọ̀ ta ló bọ́ sí ẹjẹ́ àmọ́ ẹ̀dá kù. ó ti wọlé jàre. ó ti wọlé lọ́dọ̀ rẹ̀ ẹni tí wúlò wọlé sọ́dọ̀ rẹ̀ nu ó fi hàn pé eléyìí wọn àtà ìtàkùtà fún wa ń bẹ̀ ọ̀sàdúrà ọ̀padà àṣàdúrà fún ẹni tí gbogbo ọ̀tọ̀ ọtí nínú èyí tí ó kàn sí òun ni airtel ṣé ti wà pẹ̀lú mi ṣé wà pẹ̀lú mi àbí kí n dáàbò airtel àbí kò sẹ́ni tó ní airtel nítorí àwọn èèyàn dákẹ́ nípa ṣé kò sẹ́ni tí lu airtel ṣé wà wà pẹ̀lú mi now twenty six. 54 47 18 20 26 31 and 59 ìbò ló wọlé sí ẹjẹ àmọ́ ọ̀dọ́ wọn ló wọlé ọlọ́fẹ́ sẹ̀sẹ̀ sẹ́nu sẹ́nu ọlọ́fẹ́ sẹ̀sẹ̀ ọlọ́fẹ́ sẹ̀sẹ̀ rẹ̀ fún ni alhamdulilayi náà ẹ ti salat ẹ ti salat ó wà bẹ́ẹ̀ àbí òsì ẹ̀mẹ́ ṣe wà pẹ̀lú mi náà fourteen thirty three sixty three eighty six zero one sixty five and three fifty bolo wọlé sí ẹja mọ. bó wọlé o. ó ti wọlé sọ́dọ̀ tẹ́lẹ̀. ó ti wọlé. ti ká ní ọ̀rọ̀ yìí bá wọn gbà fura o ọ̀rọ̀ yìí gbà fura o má tẹ̀ kẹ̀kẹ́ máa tó now afẹ́ padà sí jẹ́mtì ẹ̀yẹ kan yẹn now jẹ́mtì ẹ̀yẹ ní bọ́ tún pè tó bá tún pè ẹ máa bá ìwà aláàbí ní sùúrù ní sùúrù ìtìjà ní sọ wọlé ó ti wọlé ni ẹ sáà ló wọlé ẹ wọ́n ti lò ní wọ́n ti lò wọ́n ti lò ẹ ti ọ̀lẹ́ kí ẹ kọ́kọ́ lò ó lé káwọn ó lè tó ti pè é ẹ ló dà ká tó tó pè náà ẹ dáhùn tó lọ́wọ́ ẹ gbọ́ ẹ gbọ́ àwọn ọlọ́run bẹ̀rẹ̀ wa ọ̀fẹ́ tó bá wọlé sí ẹ̀ jẹ́ àmọ́ kákìmọ̀ ẹ̀. ó lè jẹ́ network. ó yà ẹ lórí ìwé ẹlẹ́wọ̀n já àwọn náà ló ń tiẹ̀ lè já ló bá láti wá. ó sì ní kó ti wọlé náà lóòótọ́ ni ṣé kò sí. bóyá àwọn náà ló bá láti ń tiẹ̀ star five five six ash ṣé ó ti wọlé kò tí wọlé ó fẹ́ pé ká tún pè ká tún pè na fifty àbí kí n pè yóò bá ní ká lè gbọ́ yín tó ẹ̀ èyí tí ó dààmú wa lò kí zero four forty six thirty sixty seven sixty five zero one and forty-one ìjọba ló wọlé sí tìjà ní sẹ́wọ́n tó ní tó lóun ti wojú ìbá kọ wọlé sí kankan à ní tó lóun dẹ̀ ká mọ́ àbí wọ́n ta àwọn àbí wọ́n tẹ̀ta kutu àbí wọ́n ta yìí. o lè jẹ o lè jẹ bùdẹ. o lè jẹ bùdẹ. o lẹ́rù síta àwọn ènìyàn gbọ́ta àwọn ènìyàn gbọ́ta ẹ̀dá mọ̀ ẹ̀ká tó mọ̀ ẹ́ pé ọwọlé àbí ọwọlé ní ní nìkan tó ọba ọba ẹgbẹ́ yìí wọn ni ọba ẹgbẹ́ yìí wọn ni kó bọ́ sí èdè sàdákà ni sàrà ni kó lọ́wọ́ sàrà àmì tí ó burú ni kó jọ pé ibi tá a ti rà á ni wọ́n ti jẹ́ mọ́lẹ̀ kí ọlọ́mọsá ṣàánú wa ọlọ́mọsá bá san àwọn afọ́wà ní ẹ̀sán yìí bisimilayi ẹjẹ́ ti fàájà kọ̀ọ̀kan àtàwọn àtàwọn ọlọ́mọsá sì wá lẹ́sàn yìí bisimilayi rahman rahim.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 ohun tó kọ ní ìtura tuntun náà ni àtàlẹ́kẹ̀ àtọ̀dọ̀ àwọn afárá tí wọ́n ń bẹ ní ìjòkó gbogbo ẹni tó bá sọ̀rọ̀ á fún ní àǹfààní ìṣẹ́jú márùn-ún àǹtọ̀nà ó ti pẹ̀lú ìṣẹ́jú márùn-ún ìṣẹ́jú mẹ́ta. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. منذ عقد فهم حاضر على هذه الإفادة الطيبة وجزاه الله خيرا أنت ولكن لا إله إلا الله ومهي هذه العلمية سماحة الدكتور Maarifa pia akwai dai annabi ka fatara bakara aliwara nisa lórí raka kan pé sásìkò ìṣe ń gbà àwọn kan ní kí máa dáhùn bí ẹni lọ́nà méjì àdísì àdísù sàhíhì muttafaqun alayhi ọ̀rọ̀ mi bàbá sí àdísù sàhíhì muttafaqun alayhi tẹ́síkọ́ àfa àpapọ̀ ilé muttafaqun alayhi àìtú furasá àdísì yẹn wọn ẹlẹ́kẹ̀jì ni pé ó ṣẹlẹ̀ Muhammad sọ̀rọ̀ ṣe rí tíwà kan wà ó gbèsè wà ní rògbòdánù lẹ́yìn ní ìrántí àpàrọ̀ tíwà yìí ti méjì ní rògbòdánù lẹ́yìn ṣe rí tẹ́bá láwọn tí wọ́n lò ní wọn fọ́lọ́wọ́ ọlọ́run náà máa ń fi àwọn kankan bá wọn lò ọlábẹ́ kò sí ìyanrìmọ́ ó jẹ́ ká máa rí nǹkan kan mẹ́rin pé kò pọ́sibú ọ̀rọ̀ mi yí báyìí bọ̀tọ̀ ọ̀làdé kí àwọn tí wọ́n ń ṣe kí nìyẹn wọ́n ó ti wá di pé kí nìyẹn o ṣúdẹ fẹ́ pọ́sibú ṣáá bọ̀ láàrin ibi tó ti pọ̀ láti pé kí nìyẹn ó pọ́sibú dáadáa tọ́wá ní àyè tẹ̀síbí tábà wo bákọ́rà nílẹ̀ àyè tẹ̀síbí tó wà mẹ́ni ọ̀rọ̀ mi yí báyìí alẹ́ ìmọ̀ràn náà àyè tẹ̀síbí ò bẹ́ẹ̀ níye nìsáà àlẹ́ tẹ̀sílẹ́mù yẹn ó jẹ́ kí ni ó lè yẹ wọ́n lè àwọn oníranran tìláwà bísí mẹ́ta tìláwà tẹ́sí pé àwọn nǹkan pẹ̀lẹ́pẹ̀lẹ́ wà tóní hádàlú wà táwọn tẹ́pẹ́ àrùn tẹ̀jìlù àwọn kan náà àwọn kan àwọn yára díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí ó yí kó rọrùn pápá jùlọ káwọn àṣàyàn tẹ́lọ̀ fi kó alẹ́ rántí ṣe oríṣiríṣi Muhammad di àwọn táwọn wí wọn á kó àlè bóyá sí ìmọ̀tẹ́sí débi mo ṣẹ̀ gbé tí wò ó ṣe fáti àlè àbí kẹsàn-án lè yí àwọn eléyìí ti bẹnu kíni o yìí ti bẹnu ọpọlọ wọn ó kàn máa kárí ó kàn máa kárí báwọn ṣe ń ka yẹn bẹ́ẹ̀ ni wọ́n nígbàdùn ẹ̀ sí torí pé lásìkò tí wọ́n ń ka yẹn wọ́n ń bá wọn náà wọ́n bá wọn sọ̀rọ̀ ni àwọn ò tiẹ̀ fẹ́ rí kankan mọ́ àwọn bí eléyìí àpètò fi wé kí n fi wé ni kí sọ̀kan tí ẹ pé wọ́n fara wọ́n ní kí sọ yẹn kí sọ tó nígbà tó wà ní Syria ìkára sábà wà lóun fẹ́ lọ kí Muawiya ní Syria nígbà tó wà fẹ́ lọ kí Syria nígbà tó dójú ọ̀nà ìgboro ta lẹ́sẹ̀ wọ́n ẹ̀ tẹ̀lé ní tí ó fa gbogbo sí kó tó wá dé Syria ìgboro ẹ̀ ti jẹ́ ẹsẹ̀ rẹ̀ wọ́n ní ìgbẹ́ káwọn ẹni tí wọ́n wá fògùn sí wọn dàbí kí wọ́n gbé ẹsẹ̀ rẹ̀ ni àwọn alábi káwọn kò lóorun ó ní káwọn kò lóorun tó ń bá kúrò káwọn gé e lọ káwọn gé e. wọ́n sì yóò ṣe ọmọ túlẹ̀ túlẹ̀ rọrùn àwọn la pé àwọn èèyàn rè àwọn sàhábà tó tí wọ́n tí wọ́n ka Kùránì àwọn tí ẹ fẹ́ láti ìdíje ṣe wọn lò ti wà pẹ̀lú ọlọ́run ẹ wò ẹ wò bàbá mẹ́fà sẹ́yìn náà wọ́n ẹ wò ìtura pa ó fi sáàmù kẹ nílẹ̀ sáàmù kẹ nílẹ̀ sáàmù kẹ dálẹ̀ ó sì fi dàsí ìmáàmù wọ́n sì rọra gbé sẹ́gbẹ̀ẹ́ wọ́n bá rọ lọ àwọn wàá ní sin ìdòkúlé ìdòkúlé bí dasa fún wa ìdòkúlé àtàyà àtẹ̀fọ́n tí wọ́n ti ti àlefi ibi ìrẹ́lẹ̀ kejì ẹni tí ò mọ̀ tí wọ́n kọ́ náà lápapọ̀ pé ní ìwọ̀n ìṣẹ̀lẹ̀ òkùnrin láti wáyé ìwọ̀n débi dúdú ẹ̀ bó jẹ́ àwọn àyà sẹ́pìsì sọ́ọ̀tì ìgbésẹ̀ lè wọ́n lò kò sí tó dín náà kí mọ̀túmọ̀ ẹ̀ tí wọ́n ti mọ̀túmọ̀ ẹ̀ kí wọ́n ṣe é sì lọ́rọ̀ àwọn màmá nìyẹn so eléyìí ò sí ní wúdà pé sẹ́pì sí nọ́ọ̀sì ni ìtumọ̀ ẹ̀ kí n mọ̀ tí n bá ti mọ̀ màmá ìtumọ̀ ẹ̀ kà ní orí ní orí ìlú tó tá a bá ní ká fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ fún wọn lẹ́yìn sí ni o àdókájọ́ pé inú pé àyè sì wà fún wọn láti mọ ìtumọ̀ àwọn kìnìún wọ̀nyí àwọn sábẹ́ náà àgbàlagbà ní ẹ̀rọ ilé kọ́kùnrin á lè lò. èmi náà ní bèrè méjì tí mo fẹ́ bèrè sà nípa àtàkásù ìkọ̀ àrùn ìkẹ̀lẹ́ mo fẹ́ alákọ̀ọ́kọ́ àwọn tí wọ́n ṣe ìwádìí ṣe jálàbí tí wọ́n ké Kùránì tí wọ́n fún ọ lówó àti àwọn afa tí wọ́n kọ́mọ ní alukoran so hadith sí wáyé pé tó bá jọ ẹ̀ gẹ́gẹ́ bí anisọ̀lá àlọ́ sọ́lá tó ní ìnà àkọ́ mọ afásitùm àlẹ́ àjọ alukoran kẹ́lẹ́ wọn fẹ́ ṣe tẹ́ bá mi ṣe tàwọn olùhàbíṣẹ́. náà ṣe é ká fọmọ ní kéwù láti lò ó kò sí láì fi pẹ̀tẹ́ pé ìmọ̀ ni àmì ẹni yíyàtọ̀ sí pé mo báyọ̀ ṣàdúrà mo wá gbowó lọ rẹ̀ àkọ́kọ́ ni kí n kọ́yàn ní kéwú mo kọ́ ní kéwú mo ń gbowó lọ rẹ̀ dáadáa wà fún mi torí pé iṣẹ́ ni kí n kọ́yàn lẹ́kọ̀ọ́ náà jọlọ bí ọkẹ alọ ni kí o ṣe máa sanwó fún àwọn àlùfáà wa ilé yìí yàtọ̀ sí pé bóyá mo bá yín ka kùránì àfi kí n fún yín ní owó ṣẹ́rí ìbáyẹn ka kùránì ní tọ́lásìkò ti lọ àsìkò èèyàn fún yàn lówó búkì mọ́ sanwó alukur'ani àwọn kìíní yìí ó ní di àlàyé gangan ó ti wà tó jẹ́ pé ó jẹ́ nǹkan tó káàkiri lẹ́wà yìí kò tún ọdún kò ní àlàyé inú àlàyé tó ní ìdí ni pé àwọn èèyàn wọ́n ti wọ́n ti mọ̀ ìyá àwọn kìíní wọ́n ti fìbàjẹ́ kùn wọ́n ti fífa kálí tèmi nínú fatuwa tèmi o tí mo sì láwọn ẹ̀rí mi èmi ò fọwọ́ sí ìdí tó yẹ kí n fọwọ́ sí ọ̀nà ìdí kí n gbélé ọ̀nà méjì ọ̀nà àkọ́kọ́ ni pé àwọn tá à ń bá ṣe kínní yìí náà à ń sọ wọ́n tọ̀ lẹ́sìn ni ẹlòmíì rí pé àràwọ̀ tí ń bẹ̀rẹ̀ àrẹwà tó lọ́n jìnà náà so orí pé kò sádùá tó ń ṣe ti dó lọ́wọ́ yóò kàn mọ́ yóò mọ́ jìnà ni eléyìí sọ̀rọ̀ lẹ kò lè ṣe kìyàmù lédi kúrò sí kankan bí ẹni kí bóyá pé òun àtọ́ òun ò lè sọ̀rọ̀ kọ́ bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ aláwọ̀kọ́ ni ẹ̀ẹ́kejì òun ni pé àwọn àfáà náà ó bí aburú sí wọn lára aburú bẹ̀ ni pé wọ́n kúrò níbi ìmọ̀ àfáà ní dọ̀lẹ́ lórí owó yìí ó wá di pé owó yẹn ó ti di ẹwẹ́wẹ́ rẹ pé àfáà ń bẹ́ẹ̀ tí ń tọ́ sí kàkọ́ rẹ̀ sí ṣọ́ọ̀bù rẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tí ń ta ọtí torí kó lè máa ta tọ́wọ́ burú ìbá ti wá pọ̀ dáfò mọ̀lọ́ra mọ́kàndámù alájẹ́ndé lọ́fà àwọn àwọn abúrútọ̀ ọ̀bẹ̀rẹ̀ lè ti pọ̀ owó iná ló mú aṣípá bọ́ àfáà mi náà tó tó lówó lọ nìkan tó lè pa torí owó iná yìí ọlọ́run wá ló mọ iye tí wọ́n ti fi gbájúẹ̀ fáwọn èèyàn lórí bí abayé ka kùránì àbúbá yìí nígbà ẹṣẹ abayé lọmọkà ara kùránì sẹfúntì ara gẹlẹgẹlẹgẹ àwọn kìnìún ti wá pọ̀ ní àwùjọ wa àwọn ṣẹwárí kàkà kí àwọn ẹni tuntun ṣe kìnìún yìí agbára wọn pọ̀ sí torí pé kí ni wọ́n láwọn èèyàn lẹ́yìn káwọn bá wà lọ pé wọ́n ti fà wọn makalẹ̀ ọjọ́ òru tó fẹ́ kú àwọn ọ̀dọ́ sì rèé tẹ́pẹ́ Islam nídìí wọn kọ́kún ló fẹ́ sìn àwọn ọ̀dọ́ yìí ni wọ́n ń lò ní iṣẹ́ tọ́mọ́tọ́mọ́tọ́ wọn lò wọ́n yẹ àfikà máa fi kí ní iṣẹ́ ẹ̀gbọ́ ẹ̀jẹ̀ ká fi ilé káwọ́ ọ̀nà mi kábàlẹ̀ ṣàdúrà kókò mi ló kò sí báyìí káwọ́ ọ̀nà mi káwọn àfa náà kọjú mọ́ kéwú dáadáa tó bá yọ kí níṣẹ́ mi lọ́wọ́ mọ kéwù mi kó síbẹ̀ ìfilẹ̀ sólè jẹ́ àlàyé mi lórí rẹ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹyin ọlọ́ba àṣà Muhammadu wa ẹsẹ̀ lórí. Àsìkò ti lọ kí a má tún gba táìmù mọ́. Jazakumullahu khairan. Gbólóhùn tó tóbi jù tó jọ wá lójú ìjà lè fi dúpẹ́ basit jibdan lórí táwọn ṣèkò wa ti sọ fún wa àlàyé bíi dítèlù lórí tí wọ́n ti wá mẹ́nuba ní wọ́n mẹ́nuba bí tafsiri ṣe máa yàtọ̀ síra wọn àti madahib oríṣiríṣi school of thought nínú tafsiri fúnra ẹ̀ náà àwọn tafsiru alukur'ani bil mahfuz káfí kur'ani tú kur'ani káfí àdìsí tú kur'ani odindi school kan lọ́tọ̀ tí a tafsiri pọ̀ jara ní ọ̀nà yẹn tẹ̀síìrù bẹ̀ráyì òdìdí skul ní lọ́tọ̀ òun náà tó pín lóríṣiríṣi ìran tẹ̀síìrù bẹ̀fẹ́ àtẹ̀síìrù lóríṣiríṣi bẹ́ẹ̀ eh, ní ìran tẹ̀síìrù ti ń bẹ̀. mo kàn fẹ́ yàn kankan tí ó ṣe àwọn atọ́lábà láǹfààní òun ni àníyà bá a bá ṣe ka kùránì kùránì fúnra ẹ̀ bá a bá ṣe kà á yóò tù ọ̀tọ̀ ni tí wọ́n kọ kalẹ̀ bẹ̀tí bá a bá ṣe kà á jáde yóò sọ ìtumọ̀ ẹ̀ ní gbogbo àkàmù tajwid àkàmù tẹ̀sídì àbápátá ẹyọ kan ní gbogbo àwọn afọ́nù inú ọ̀fẹ́ náà kò yí pé ó jẹ́ dẹ́ndẹ́ tí yàn gbọ́dọ̀ máa lò òun ni kí yàn gbé harafi bó bá ṣe yẹ kí máa rìn yẹn lè lójútu. modud àti àwọn sifat ti ń bẹ fún ọ̀rọ̀ ẹnu wọn kò lórí pé dandan ni báyìí tọ́pọ̀ jù ní pé táwọn afọ́nù mímọ̀ sọ ni pé wọn kì í ṣe dandan àmọ́ tá a bá lò wọn ọ̀dà aládàbẹ̀ mustahabu ni kando lo ahkamu tajwidiya gómìnà ni mùdúdù ni eh, wa ma ashbaha dhalik wọ́n ní kì í ṣe dandan. àwọn kan wá ní nǹkan kejì táwọn gbà ń dandan taba ka kira wọn mú afáàlù kan alátọ̀dọ̀ fún wọn sọ́dún wọn ní màá wá kọfà fásitì ẹni bá ti dúró nìkan ni ó àwọn ẹ̀xámpù yẹn wà ń pọ̀ lọ jàrá ní kùránì tó ẹsẹ̀ pé tí ọba kíyèsí ibi tí ó ti dúró yóò sì dàtí wọn tọ́lọ́hún sọ lọ. ayé àkàbẹ́ ní sọ́rọ́tù lànà àmì tọ́lọ́hún sọ pé ó ní wàhúwà lọ́ọ̀hù fi sàmẹ́ ìwọ́fìn àwùjọ yà á lọ́mọ sí ọ̀rọ̀kùn wọ̀jẹ́ àràkùn wọ̀ yà á lọ́mọ máa tẹ̀sí àwọn. tẹ̀sí àwọn àfún tẹ̀sí lọ jàrá lórí ayé àyẹn láti sábàbí ibi tí kálukú dúró sí tọ́ba ń kà á wọ́n ní tẹ́ bá ní wàhúwọ̀ lọ́ọ̀rù tẹ́jú bẹ́ẹ̀ tẹ́ wá ní fi sàmẹ́ ìwọ́fin ọ̀rùtì yá àlàmù sí ọ̀rọ̀ kọ̀mọ̀ jẹ́ àrà kọ̀mọ̀ yá àlàmù yẹn tó òun ní ọlọ́run ìbẹ́ sọ́mà yìí sì bẹ́ lẹ̀ ọmọ gbogbo àṣírí yín ayà yẹn lọ bẹ́ẹ̀ ìtumọ̀ fi sàmẹ́ tẹ́ dúró lórí wàhúwọ̀ lọ́ọ̀rù tẹ́ dúró lórí fi sàmẹ́ ọ̀ràn àwọn tí wọ́n sọ pé sàmẹ́ ọlọ́run wà ọ̀ràn wẹ́dà ní ọlọ́kọ̀ wà wallahu fis samaa wa fil ardi ya'lamu sirrakum wa jahrakum wa ya'lamu ma tasna'un yẹn tó lóko tẹ̀ ṣe lé nílẹ̀ ọmọ ọwọ́ àwọn àsámà àwọn tí wọn ìdájọ́ sẹ́mẹ̀ lọ́wọ́ wa wọn ní yàrá àkọ́kọ́ tó wà wallahu fis samaa wa fil ardi ya'lamu sirrakum wa jahrakum wa ya'lamu ma taksibun ọlọ́run bẹ́ẹ̀ sẹ́mẹ̀ yẹn bẹ́ẹ̀ nílẹ̀ ọwọ́ àmọ́ ẹ̀ ń ṣe ẹ̀rọ bí wákù ṣe yí ìtumọ̀ padà ẹlẹ́nìkan kíkẹ́rẹ́ àmẹ́lẹ́ ẹjọ́ kan tábàtì ẹ̀dá àbí ọba dúró ẹ̀. onímọ̀ ẹ̀rọ mọ̀ ó parí sí tábàtì ẹ̀dá àbí ẹni kò lè dá fún bí ẹ̀sùn rẹ̀ rí wákù ṣe máa yí ìtumọ̀ padà nìyẹn lẹ́bi ẹni bí àwọn ẹlòmíì jẹ wọn ní ohun tẹ́ bá ta buhari kọ́kúlẹ̀ lágbára gan ohun wọn fọ́ pàápàá àmọ́ ẹnì gbádùn kìrá àwọn ju àwọn tó lóhùn lọ. kí ló fà á ní pé ìtumọ̀ yóò máa bá ọkàn yóò máa tẹ̀lé ìtumọ̀ tí ìdí sọ̀tòrò mọ̀ túmọ̀ ẹ̀ lójú ọmọ ẹ̀dùn mi tọ́wọ́ kọ̀ọ̀kan ti yẹ kó kojú nínú nǹkan tí yóò ṣe pàtàkì tó yẹ ká kíyèsí tábà ń ka alukur'an lórí ìbéèrè táwọn stars wá dáhùn nísìnyí nípa ọ̀rọ̀ kìrá ànábì fún suratul bakora àti ali imran lórí ìwọn àṣùbà ntọ́ pọ́sibù ni ntọ́ pọ́sibù ni kódà tá a bá kíyèsí mọ́sálà yìí nípa àsìkò làsìkò àṣùbà yẹn ká àwọn jùmùúrù àwọn afúnfin kí wọ́n ní àtẹ̀gìlìs ìyẹn ní ká àsìkò tí òun bá sì dúdú díẹ̀ ní tálífàjà àti tìyọ tó ń ṣe wá dúdú ní káàkì ọ̀pọ̀lọpọ̀ àwọn afúnfin mọ̀ tí wọ́n sọnù àwọn hànàfíyà ní ah, alisfaru ni. Ah, àsùn tí bá ti ń dàbí gbàgbé ti mọ́lẹ̀ díẹ̀díẹ̀ nítorí àwọn àdìsí kan tó sọ pé àsùn yẹn là nẹ́bi kásùbà àtàwọn àdìsí kan tó sọ pé àsùn tó dúdú ni ànẹ́bi kì í ọwọ́ dàbí bàbá àwọn àdìsí yẹn bẹ́ẹ̀ takora wọn àmọ́ náà táwọn àwọn àfikún àdìsí yẹn jọkọ̀ ń pẹ́kọ̀ takora wọn ni pé àsùn tó bá dúdú ni wọ́n máa bẹ̀rẹ̀ gbàtí wọ́n bá parí sí yóò ti funfun sòní bí dàbí ìgbà pé wọ́n kí lásìkò tó funfun táwọn àdìsí kan tẹ̀ sọ pé odidi ṣe ẹ̀ka àwọn tán kírun ní wàásù bẹ́ẹ̀ sàásù bẹ́ẹ̀ ọ̀pọ̀sibù láti kárú sùúrù àbáyé tó gùn ká tó wá sọ pé ṣe ìwé gbẹ̀kúrà ní sọ̀kalẹ̀ tẹ́lẹ̀ kan náà inú Suratul Baqara àyà tó sọ̀kalẹ̀ pẹ̀lú inú Kùránì ní àyà rìbá tó parí síbi wàtàkùn yawman turja'una fihi ila Allah thumma tuwaffa kullu nafsin ma kasabat wa hum la yuzlamun ó ṣeé ṣe kí ọmọ tí súnájú lọ́kọ́rọ́ àti alimuranu dáná lẹ́mìkà yìí kọ́mọ́ tí sọ̀kalẹ̀ gbé nígbà tí anabika yẹn jíndẹ̀ tí ń jẹ́ orúkọ yẹn tó káyà kọ́ bá sọ̀kalẹ̀ anabi sọ gẹ́gẹ́ bí bàbá ṣe sọ ó ní anabi sọ pé ọmọ ayẹ tẹ̀kẹ́dá fi sùn rẹ̀ ti kádà ẹ lọ́ọ́ fi ayà yìí sí sùúrà báyìí níbi tọ́lọ́ ti ń sọ lọ́rọ̀ báyìí tuntun sọ ẹgbẹ́ kìíní yẹn build up díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ so ó ṣeé ṣe kọ́mọ́ ti ó dẹ̀ ṣe é ṣe kó ti pé náà kí ẹ̀ka àtẹnugbàdà kí ẹ̀ bá ti ha iná fúyẹ́ ní ẹnu ẹ̀ ṣẹlá tí wọ́n wá ọ̀ṣẹ́ àyàkùnrin. tí wọ́n ṣe mọ̀hádọ́rà fún wa ọlọ́run àṣàlẹ́kùn dáadáa ti yín náà. afa kan sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ gùn àmì tí mo gbádùn jù ń bẹ̀ ó ní àìní lẹ́gẹ́ ní jamali kan látẹ̀gbòrò wàsíwákùn mọ́ fi látìrí láyà fàtòrò fáyidá nàtọ́kítù fàfi àdéhùn jamali kan fáyidá sàkàtù fàfi kùnú àtàfàkàrù ó lọ bẹ́ẹ̀ amẹ́yìn náà ó tó ti dá sí pé bẹ́ẹ̀ bá wà láàrin yìí sójú ara ti yí inú bá ti dùn sí bẹ́ẹ̀ bá sí bí iná ara ti yí dáadáa torí pé rírí yìí sójú nìkan ló ṣàǹfààní ọlọ́run àbẹ̀ ìtẹ́kùn lórí màtọ́lọ̀ fún yín láti èyí àti gbogbo tí wọ́n sọ fún sí tó rọrùn ọlọ́run ṣàtúbà ṣàlékún ẹ̀sìn fún yín. àmín. tí wọ́n gbogbo àwọn afáwa ní ìkàlẹ̀ náà ní adúgbò fún basu misali sahibul bayan wa tibyani máa masa jáde ń bọ̀ ẹ ó dájú pé information dáǹsì yìí èrò pé gbọ́ tẹ́lẹ̀ hmm, àmì ẹ̀sìn rí fáǹsì ẹ̀sìn ìyá ẹ̀sìn jókòó ọba tó ń ṣe dáadáa báyìí gbogbo tó kàn lọ́wọ́ yìí ọlọ́run sábà yọjọ́ fún un. gbogbo àwọn alákòóyè àfàwà sàràmọ́jọ́ àfàwà àtọ̀ràsáàkì àfàwà ìbàjẹ́ òní àbùtánì àbí sákòkọ́lé náà ó kọ sábà lákìrì abrazaka àbùkọ́lé àbí sábà ẹ sọ̀rọ̀ àbùkọ́lé ló wá sí mi ní kìrìnì Abdulrazak àbùkọ́lé náà ẹ̀ sá àbùkọ́lé yẹ kó rántí ó náà mọ́ ọkọ̀ dáàbọ̀ <laughs> àbáwọ̀ ìbàjẹ́ òní lọ́ba tó sì àfàwọ̀ ìbàjẹ́ òní gbogbo ẹ̀yin àfa yìí. àdámọ́ lọ́wọ́ ayé ọ̀tọ̀. àfa yìí kírẹ́dìtì méjì ló jẹ ṣé kò yẹ kó ọmọ pàtàkì jókòó yìí láì sanwó nígbà tó kúrò ní ti lọ sí parí kó farabalẹ̀ á gba fóònù rẹ lọ́wọ́ rẹ o ọlọ́mọsílẹ̀ náà sì wọ̀ fún wa titọla náà Ọlọ́run yóò sí ọrùn titọla Ọlọ́run yóò já sí ọrùn ìtawá fẹ́ géèmì bẹ́ẹ̀ kí sípà kan péjọ lásán a kàn ń jẹun rárá níta fẹ́ kéde bẹ́ẹ̀ àǹfààní rẹ̀ pọ̀ gan ọlọ́run mọ́sà jẹ́ kí adébi gáyà tí a lọ gáyà náà òun náà ní pé ká tají ká mọ̀ pé kùránì kò dúró lérí tá à ń lò fún nìkan alukurani ju bẹ́ẹ̀ lọ ọlọmọsà fún alágbóyè alukur'an. amina. olúwa kífa nafuhamu alukur'an. ee ọlọmọsà jà gbọ́ yé. aláwa mi. alẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ kó ní káyọ̀ kó máa ta alámọ̀ alukur'an wa alámọ̀ wò. àti tààrí alukur'an ó yàtọ̀ fún tẹ̀fúrímù rẹ̀ àti ìbùhámù rẹ̀ fáàmù kùránì ó jìnà gan sí ó jìnà sí kéèyàn náà mọ́ alẹ́ kan ọlọ́mọsà fún alágbèéyà kùránì bàbá wa fanda ọlọ́mọ tí ó bá wa dúró sí wọn ló ní islam ọlọ́mọ tí ó bàjẹ́ ọlọ́lá ìlà àyẹ̀wò ọlá muhammadu rasulullah ẹ̀ máìkì ti lọ́wọ́ tèmi lẹ́ẹ̀mejì gbàgbé ọba náà sí àbá àbàbá wa sọ́yìn wò ó bàyà. akí àwọn alámà wa ẹ o kíní mi kíní tẹ gbà mí tẹ retí ẹ ti retí ẹ tẹ́lẹ̀ mi ó kunlẹ̀ ẹ àwọn bẹ da nọ́mbà tá a pè lẹ́ẹ̀kan àti nọ́mbà fifty kọ́ la pè fifty sọ hundred Sulemanda so wáyà yìí ẹ ó wà mí ẹ láti etí náà wà tó wọ́n etí àtúndínwó wọn nọ́mbà sixty sọ wà mí ẹ. ó wà lókè náà o. I don't want to give you. Number sixteen. Go down number ninety. Kò sí. Number ninety. Ẹja wo dada. Number ninety. Ẹgbọ́n náà tóbi o. Kódà àpòtò kìíní tó lè dá sẹ́nu. Bàbá mi dada, ọ̀dà kò yí ni o. Àwọn alákọ̀ọ́ mi ni o wọn à ní kíní ẹ̀ is late ẹ̀ ẹ̀ sọ́mọ́ yà yín. tòótọ́ kò ẹ̀ta ni ẹ̀rọ sọ́mọ́ yà mí ní àyè. lákbar. kọ́ni ma ní ti sẹ́yìn kíní wọn náà ní sí ìkìlọ́lá. tó nọ́mbà kíni nọ́mbà fifty five. Number fifty five ọ̀dà kò sí nọmba seventy aláwọ̀ sọ́wọ́n ni ẹja wo ná ẹja wo. sáré ah, ọmọkùnrin yìí ọlọ́fẹ́ sáré sàn kankan ni o kí lè sàn òun ló lè rà wá ẹ̀sìn kó lè rà lọ́wọ́ fún un òfojúri lásán. tó o bẹ òfojúri lásán. àti tẹ̀lé wa nù tó lè rà. tọ́ ibù ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ni tọ́ìbù tọ́ìbù. kàmùsókè nọ́mbà ninety five. Ẹ̀dùn jẹ́ lára wọn yìí gbà fura sí ọ̀rọ̀ yìí gbà fura sí. kí ló ń sá. ló tábà tó náà fi tábà yóò tún gbà ọlọ́mọ tó wọlé sá ló